ṣe lẹ́kṣọ̀ lé lórí à ń bọ̀ wá sọ nípa ẹ̀ ṣùgbọ́n a kàn sọ èèyàn kan so péré wọ́n ní khulasa tààmúlò máàl mukhalif bitori kọtin la tuaddi ila fasadin akbar tààbà bẹ́ẹ̀ ń tá fẹ́ bá sí àrò ń bọ̀ wò tọrọ wa ò fẹ́ yíra wọn tá a fẹ́ di pé nífàǹfà ká pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá sọ̀rọ̀ tí ò tún ní dá wàhálà míì tó ju ti ń bẹ́ ńlẹ̀ lọ wọ́n sì jẹ́ ká mọ oníranran àwọn tá a máa bá ṣe fàǹfà kèfèrí ń bẹ́nu wọn bá ṣe bá ṣe ọ̀tọ̀ ẹni tó jẹ́ pò kí ń bẹ́nu wọn bá ṣe bá ṣe ọ̀tọ̀ ẹni tó jẹ́ mọ̀tádẹ̀ oníbídìí à ń bẹ́nu wọn bá ṣe ṣe àyìnrí ọ̀rọ̀ ọ̀tọ̀ ẹni tó wá jẹ́ muslim ni dáadáa ní máa ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọkàn ṣe mistake lẹ́ẹ̀kan ṣókí bá a ṣe bá òun ṣe fàǹfà ọ̀tọ̀ gbogbo ẹ̀ la máa gbọ́ àgbọ́yé nígbà tí ó bá yá ṣùgbọ́n nísinsìnyí báyìí ẹni tí wọ́n fẹ́ bá wa ṣe lecture ẹlẹ́ẹ̀kejì òun náà ni àwọn dókítà wa Yahya. Uh, afwan uh, afwan èyí tí ó kàn fún wa sí tí a fẹ́ sọ nípa ẹ̀ òun náà ni dọ̀wábìtò تناول الأشخاص في الاختلاف. ẹni tí ó bá wa sọ lórí ẹni àṣẹ abdullahi jabata ìtumọ̀ tí mo sọ lárúbá yẹn ni pé kí ni àwọn ìdìmúlẹ̀ kí ni a fi dá àwọn èèyàn tí wọ́n lẹ́tọ̀ọ́ láti sọ nípa al-ikhtilaf láti yanjú ẹ̀ àwọn èèyàn olóṣèlú gbogbo èèyàn náà ni ó lẹ́tọ̀ọ́ sí kí láàrí lára ẹni tí ó sọ pé nǹkan tẹ́ ń ṣe yìí ò dáa báyìí ni kẹ́ ẹ ṣe ṣe irú ẹ̀kọ́ wo ló gbọ́dọ̀ ní irú àgbọ́yé wo ló gbọ́dọ̀ ní irú òye wo ló gbọ́dọ̀ nínú ẹ̀sìn Islam ká tó lè máa fi irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti sí lọ́dọ̀ tí ò ní dàgẹ́ bíi tí gbogbo anybody ń dá sọ́rọ̀ ẹ̀sìn lóde òní lórí facebook ni lórí twitter ni olúkálùkù náà ni wọ́n sàgbé alihamdulilayi rabbil alamin wasalatu wasalamu ala rasulillah nígbà máa kàfàrà àwọn àfa gbogbo àwọn ẹni ọlọ́run tó ń ti lọ àtàwọn tó wà láyé gbogbo tó ń ṣe yóò sì bàjẹ́ láàrin ìṣẹ́jú kan lọ́dọ̀ ara rẹ̀ láìsí lọ́dọ̀ ọlọ́run ọba kí làwọn tó lẹ́tọ̀ọ́ sí àtìmọ̀ ìyẹn yóò rẹ̀ islam àwọn tí ó fún aléléyìí tí ó jẹ́ àmà wọ́n tí ó sàlàyé irú fún wa fún wa òun wa abdullahi jabata láti ìlú Ìlọrin náà ti wá àṣewò abdullahi jabata yìí àgbàfà ni wọ́n onímọ̀ tó yanrantí ni wọ́n bẹ́ẹ̀ ni ìmáàmù wa khatib olùpèpè sójú ọ̀nà ọlọ́run ni wọ́n wọ́n ti gboyè kẹ́kọ̀ọ́ tí wọ́n gba baccalaureus ba lẹ́yìn ìgbà yẹn wọn àdákẹ́ síbẹ̀ wọ́n tún lọ síbi kí wọ́n tún lọ gba masters lórí ìmọ̀ òfin ẹ̀sìn islam láti jamiat amadu bello amadu bello university bẹ́ẹ̀ náà ni wọ́n sì tún jẹ́ olùkẹ́kọ̀ọ́ àgbà tí wọ́n náà tún kọ́ ọmọ nílé ẹ̀kọ́ lọ́wọ́lọ́wọ́ dì sí báyìí ní universities ni nílé kí ó tún wọ́n dálẹ̀ ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni sí ọlọ́wọ́n bá ń lọ á fi tọ̀wọ̀tọ̀wọ̀ pé wọ́n kọ́ ọmọ bọ̀ á sí ojú àgbo kọ́lọ́mọ́sàdúró tì wọ́n wasalaamualeykum warahmatulahi wabarakatuh.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 فإن أصدق الحديث كتاب الله وخير الهدي أجي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته لين باتي a kíra wa pẹ̀lú kíkí tọ́lọ́wọ́n ọba tó rẹ́kọ́mẹ́ndì fún wa láti fi kíra wa mo fi àsìkò yìí mo fi kí fadilatu sheikh doctor fadilatu sheikh doctor Imran Abdulmajid Eleha àti gbogbo àwọn tí wọ́n wá pẹ̀lú wọn láti gbé ètò yìí kalẹ̀ lájọ tán gbé kalẹ̀. kalẹ̀ kọ́lọ́n bá kó sàlékún orí yín o bá wọn gbìyànjú yín kọ́lọ́n kó fàlùbáríkà sí gbogbo ń tẹ́ ń ṣe tó ṣe kojú orí ọlọ́run lẹ́ ń fi ń wá ọlọ́run bá kó gbà níṣẹ́ gbogbo ń tẹ́ ṣe tó ṣe pé bẹ́ẹ̀ ṣe ṣe ń kọ́ ẹni ibi tẹ́ kù sí ń bẹ̀ kọ́lọ́n kó sàmójúkú fún yín àtẹ̀yìn àtàwọn náà ẹ̀yin ọmọ ìyá mi nu ẹ̀sìn mo fi kíkí tí wọ́n mo fi kí gbogbo àwọn tí wọ́n wá ń jókòó ẹjọ́ tó lọ lọ́wọ́ ẹ má bínú mi ò ní lè máa dákọ lẹ́yìn kọ̀ọ̀kan gbogbo nǹkan tí mo ní ojú forty minutes lọ ọ̀rọ̀ sì pọ̀ ọlọ́run kójú sáǹfààní now mo kí gbogbo àwọn àgbàlagbà àti gbogbo wa náà nǹkan tán ní kí n bá wa sọ lọ́sàn-án òní òun ni dawabitu tanawul al-ashkhas fil ikhtilaf àwọn òfin wo lóde pé táyàpá ẹnu bá ṣẹlẹ̀ níbi ọ̀rọ̀ ẹ̀sìn kéèyàn gbáwọn èèyàn mú bóun ni ó ṣe bá wọn sọ̀rọ̀ báwo ló ṣe àdírẹ́sì ara wọn ó yóò bu ni àbólẹ̀ ni àbólànà rẹ̀ ni bóun ni àwọn òfin wo lóde yálà àwọn tájọ ní khilafu pẹ̀lú ara wa wọ́n wà láyé ni àbí wọn ò sí láyé lógo ọlọ́run ọlọ́run bó kọ́ mi máa ṣe lákọ̀ọ́kọ́ kí n ṣàlàyé báyìí ẹ̀yin bàbá wa tá a wà ń jòkó ẹ̀yin ọmọ ìyá wa tá a wà ń jòkó adúpẹ́ fọlọ́run ọba tọ́lọ́run ṣe wá mùsùlùmí adúpẹ́ fọlọ́run ọba tó ṣe wá nínú àwọn tọ́lọ́run ní kí wọ́n máa wádìí nípa ìsìláàmù wọn gẹ́gẹ́ bí bánabi sàlá àtàwọn sàábì rẹ̀ ṣe ṣe gbogbo bá ṣe wọn wádìí iná nǹkan o gbogbo ibi tó bá kù sí ń bẹ tó ń pàṣẹ láníyàn dáadáa tó tá a bá gẹ́ẹ̀tì ráìtì o gẹ́gẹ́ bá nàbí sallallahu alaihi wasallam ṣe sọ lẹ́yìn aya rabbana la tu'akhidhna in nasina akhtana ọlọ́run o mọ́ gba wa mú ta bá gbàgbé àbí ta bá ṣe mistake nígbà tí aya yìí sọ kalẹ̀ ọlọ́run ká fi bẹ̀ wọn ni anabi sallallahu alaihi wasallam sọ wípé ńgbà tó ń wá bẹ lọ́n pẹ̀lú ọlọ́run kọ́ di fa'altu mo ti ṣe bẹ́ẹ̀ òun la fi sọ pé umma yìí ummatun marhuma umma tọlọ́ba kẹ́ni mistakes ó mọ wà ìgbàgbé ó mọ wà àṣìṣe ó mọ wà ṣùgbọ́n àti bẹ ọlọ́run ọba pọ̀ ọlọ́run bàbá ṣe mistake dákun mọ́ gbà wá mú ọlọ́run lòun ti ṣe bẹ́ẹ̀ the only tó kù fún wa ni pé kó ń kálukú tó àníyàn rẹ̀ ṣe. àkọ́kọ́ ó wípé ṣẹ́ríkì láàfù tó wà láàrin àwọn àfáà lápá kan kò yàtọ̀ sí ìyapa tí máa ń bẹ láàrin àwọn èèyàn tí wọ́n yé sáfà náà john lefin kan ní wípé àwọn èèyàn fojú kéré wò mẹ̀sìn òun ló fi yíwọ́ wọ́n fojú kéré wò pé a ó dà pé nǹkan tí wọ́n fi já àfa kò pọ̀ náà ń tó bá dà ti tó ṣe lè na ó ti dà fa wọ́n bẹ́ wọnú ẹ̀ tán àwọn ẹ̀kọ́ téèyàn máa ń ní láti fi já àfa ó tẹ̀lé òtẹ̀lé odóró nìyẹn ẹlòmíì ń bẹ tó pé bẹ́ẹ̀ torí àníyàn rẹ̀ ọlọ́run padà wá kún lórí rẹ̀ yóò get it right torí pé láníyàn dáadáa ọlọ́run kún ìmí ń bẹ tó ṣe pé a kò padà get it right but ó ti jáfa already. òyìnbó òun yanjú tiẹ̀ kò fẹ́ kan azumu pé èèyàn gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ lawyers àwọn lọ́yà máa ń ní ìyapa láàrin ara wọn dókítà ní ṣùgbọ́n òun fẹ́ kan ti fòfin dé ni pé kọ́dà tó o bá ti ní lẹ́kọ̀ọ́ báyìí ló ṣe gbọ́dọ̀ ṣe níjọ́ táwọn lawyers bá ń ṣe conference tiwọn ó ti láwọn wọ́ọ̀dù kan tó o gbọ́dọ̀ lù ẹ̀ tó bá ti lò ó wọ́n sọ pé ah no no no you are not qualified pa ah, ṣe ṣe scholar ṣe learned person sí wọ́n yìí òun náà ò ní fẹ́ gba ẹ̀tẹ́ rẹ̀ ó ti láwọn wọ́ọ̀dù kan tó pé tí dókítà bá fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ tó bá ti lò ó wọn ni ah no no no no no ah, ah torófin bẹ́ẹ̀ àmọ́ àfa àlàrò pé a ṣe bí wọ́n kọ́rọ́ ẹ̀sìn ṣe bó ka Quran ṣe bó ọmọ súnà nàbì náà kò nídìí ọyọ kó ti mọ tó ṣe tọ́ngbà tó débẹ̀ tán ó sọ nǹkan mi àni à ah, lélẹ́yìn ó lẹ́rìí rẹ̀ ni ah, àwọn èèyàn sá sẹ́yìn gba ẹ̀rí rẹ̀ nu ó tún sọ̀rọ̀ mi gba eléyìí náà tó tún wà pé ẹ̀rí rẹ̀ nu tọ́wọ́ bá dàrú táfà bá ti wá wá confused kò sí báwọn èèyàn ti ń tẹ̀ láwọn àfóòní ṣe wà confused àwọn afá náà ni ó manage confusion àárín àwọn èèyàn táwọn afá ti confused kò sí bá ṣe ni wá confused tọ́ kí n wọlé pẹ̀lú ọ̀rọ̀ yìí alimami abu dawud rahimahullah sunan abi dawud afagba afuni hadith ti gbogbo aná mọ̀ yẹn ó gbà wá nù tírà rẹ̀ sunan abi dawud náà gbà wá bí mo fẹ́ fún alẹ́ àwọn tẹ́rì pé torí pé àwọn fẹ́ kan kọ́mọ lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n manage crisis àwọn followers wọn. Udhaifa bin al-Yaman nínú àwọn sàbí anabi sallallahu alayhi wa sallam ni sàbí àgbà. Salman al-Farisi radiyallahu anhu sàbí àgbà ni Salman al-Farisi bẹ́ẹ̀sì sí Ṣáàmù lẹ́yìn ìgbà tánàbí sallallahu alayhi wa sallam kú tán Ṣáàmù níbi tó ń gbé òun náà làwọn èèyàn mọ̀ láàfà ń bẹ ọ̀dọ̀ rẹ̀ náà wọ́n ti ń gbá mọ̀ Uzaifa ìṣara ṣáàmù at a point Uzaifa náà travel lọ sí ṣáàmù ẹnótì kankan ṣe rí àwùjọ náà yàtọ̀ irú ìmọ̀ irú àgbọ́yé irú ìmọ̀ tí bá ń bẹ́ẹ̀ làwọn èèyàn máa fi ń gbéra wọn sókè tẹ́ bá tọ́ mi nìyẹn lẹ̀ rọ́ bákan ni wọ́n ṣe wù wọ́n. ní Quran sọ pé wakana al-insanu zaluman jahula tọ́ Salman Farisi làwọn ẹni yìí rí ẹni yẹn sábà máa ń láìkẹ́ ẹni tí ò rí ẹni tó bá bá sọ̀rọ̀ ní ojúmọ́ òun náà ní ṣàlùkọ̀ fún ọ òun náà ló bá wọn sọ̀rọ̀ òun náà ló sọ gbogbo ẹ̀ tó bá ni ẹ̀yin náà rí nísìnyí tó àwọn iṣẹ́ ìmọ̀ ẹ̀lẹ́ alẹ́ àwọn tẹ̀tẹ̀ ọ̀rọ̀ ọ̀lẹ́ ń gbọ́n yí ojúmọ́ ẹ̀fẹ̀ ó pàwọn náà ta wá lónìí ìtẹ́mọ̀ wá rí níṣẹ́ ọ̀pá àti tí wọ́n tójú tí wọ́n lọ torí ìjọka ẹ̀mọ̀ wá ń fún alápọ̀lẹ́ rẹ̀ díẹ̀ sọ ńgbà tí wọ́n dé sham sham pé tí gbogbo àmọ̀ pẹ̀lú Huzaifa ni pé Huzaifa láwọn àhádìsì kan lọ́wọ́ àwọn àdìsì kan sọ pé àdìsì tí ò sí lọ́wọ́ àwọn èèyàn àwọn bí àṣírí tọ̀ṣẹ́ rí ẹ̀mí ẹ̀mí máa ń fẹ́ àwọn nǹkan tuntun tí ò gbọ́ dáadáa tẹ́lẹ̀ ẹ́ gbọ́dọ̀ pé tiẹ̀ yìí tó yàtọ̀ ẹ́ so ìgbà tí òzeifa dé òzeifa wa ń ka àwọn àhádìsì yẹn fáwọn èèyàn anabisa sábà pé tó bá dìgbẹ̀yìn ayé nǹkan báyìí ó ṣẹlẹ̀ anabisa sábà sọ pé lágbájá báyìí ó sọ báyìí síjọ́ kan oníkèéṣe yẹn dáadáa anabisa sọ pé lágbájá báyìí nísìnyí olóúnjẹ ìyá ni anabisa sọ pé lágbájá báyìí oníkèéṣe irú nǹkan tẹ́mi máa ń fẹ́ nù ipe olanabi ló sọ àbí ń sọ wẹ tí òfin bá sọ àwọn èèyàn gbọ́ tó bá gbọ́ tán àwọn wọ̀nyí tá ń gbọ́ asábà tó gbẹ níbọdì tó bá bá sáà bẹ ṣe bí tàbí náà ni àbí tí wọ́n sì lọ́lá jù wá lọ àwọn wọ̀nyí wọ́n wà lọ lè bá Salman Farisi lẹ́yìn ìgbà tán bá gbọ́rọ̀ òfin fà tán wọ́n ní ah ah òfin fà sọ báyìí òfin fà sọ báyìí. Salman Farisi wà pé ah ọ̀dẹ́ ah, ìfàtú alamu bima yakun ntí o ṣe fà ń wí oyè ó mà ń wí ó mà ń tún yé ha ẹnu tó wí nù ẹgbọ́n tó wí o ọ̀dẹ́ ìfàtú alamu bima yakun ntí o ṣe fà ń wí àwọn tí wọ́n gbé eléyìí lọ́dọ̀ Salman Farisi tó wà lọ bá ọ̀dẹ́ padà wọ́n ní gbogbo nǹkan tó ń sọ tó ń sọ fún wa a sọ fún Salman Farisi fama sọ dákọ́ta wàlá kàdára kò sọ pé bá lòun sọ kò sọ pé òdodo ni ṣé n tí wọ́n rà wínú àṣẹ ní sàmì fáṣí wínú ó ní Udhaifatu a'lamu bima yaqul zọba mọ̀tí wí oyè àwọn lọ sọ fún Salman Farisi wípé a sọ fún famasọ dákọ̀ọ́ka wala kadhaba kò sọ pé rọ́lò ń pa kò sọ pé rọ́lò ń sọ é kàn sáà jùlẹ̀ kò tiẹ̀ ká kún tọ́ba sọ báwọn kan Salman Farisi wa bínú. Hmm? Uzaifa bínú pé ah mú sọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam kí èwo ni kò ní pẹ̀lú ọkọ̀ gbogbo ah, Uzaifa olódodo ni a mọ̀ Uzaifa ọlọ́ba Salman Farisi ó dọ́rọ̀ Salman Farisi ó sọ fún wípé tí lágbára bá sì ti ń bínú ara nǹkan mi táwọn èèyàn tó mọ̀ mọ́ bí kéwù náà nù ó ti láwọn wọ́ọ̀dù téèyàn máa ń lò téèyàn bá ń bínú tó rí pé àwọn oní hadisi pọ́ìntì sí báyìí pé lágbájá ń bínú téèyàn bá ti lò anytime tẹ bá ti gbọ́ tẹ́yìn bá ti ń sọ fún yàn ẹni tí máa ń pè lóko tẹ́lẹ̀ tí bá ti ń fi títí bàbá rẹ̀ ó ń bínú nù yóò máa pè lóko bàbá rẹ̀ ó ní ó ní bí Abubakar dá aláwa ní sèso ńgbà tó wà tí Umar jọ ní iṣu ó ní kana bayni wa bayna ibn al-Khattab shay láàrin èmi àti ibn al ìbínú nù kana bayni wa bayna Umar lọ́yẹ̀ kó wí tọba ti gbọ́ tí yẹn bá ti ń fìyàn sí pé ń pèyàn sí pé ọmọ bàbá ẹ̀ ó ń bínú nù gbogbo kí ni ilé àwọn onímọ̀ ọmọ ẹni tí ń ká lárúbáwá nìkan ò mọ́ o torí kì í ṣe kọ́ọ̀ṣọ̀ rẹ̀ ìgbà tí òfẹ́fà dọ́dọ̀ Salman fásitì bí tàbí pé ń bínú ó ní ìyẹ́bùnà omi Salman ẹgbọ́ lárúbáwá ni yá Salman ó ní ìyẹ́bùnà omi Salman. Salman mo pè wọ ọmọ ìyá Salman ẹ gbọ́ ṣé ìyá Salman akọni omi Salman tẹ́lẹ̀ ni ń bí nínú yabna omi Salman Salman ni yabna omi Udhaifa ọjọ́ gbé igbó fún àánú ọjọ́ kaná pé yabna om yabna om Salman Farisi wa sọ fún Udhaifa wa sọ fún pé ah mo kàdí sa nabi sallallahu alaihi wasallam olókọ̀ọ́ olókùnmi kò ní àyàn ah, dáadáa ní mi mo ń kọ́ wọn ẹ̀rọ ìfàsí wa sọ fún un pé ee sọ́ràdìsí tó ń kà ó correct ó lè correct ṣùgbọ́n background kan ń bẹ tó yọ kó ń bẹ tí yóò kó báwọn èèyàn kí ni background yẹn ó ní pé inna rasulallah sallallahu alayhi wa sallam kana yaghdab anabi njọ tó bá bínú lóòótọ́ òdodo ni ó sọ bọ̀ tí ò bá bínú kò ní ó lè mọ́ sọ̀rọ̀ yẹn òdodo ni bó ṣe sọ òdodo ni kìí ṣe kó parọ́ mẹ́rin yẹn àmọ́ tí ò bá bínú kò ní sọ kana yagdob fayakulu filgadobi ẹ yóò sì sọ̀rọ̀ nígbà tó bá bínú wayardọ fayakulu filridọ kò sì ní bínú yóò sì sọ̀rọ̀ nígbà tí ò bínú náà àmọ́ njọ́ téèyàn bá fi lè gbé ọ̀rọ̀ téèyàn sọ nígbà tó bínú tó lọ lè gbé fẹ́ lòmíì bíi pé nígbà ni ó ti yọ fáktọ̀ ńláńlá kù ń bẹ̀ because ṣe rí ọ̀rọ̀ fúnra ara rẹ̀ nìkan tá a bá wò ó fúnra ẹ̀ nìkan òun nìkan lẹ́ni yóò analyze kò ní wo circumstances tó fi sọ yes kò ní wo circumstances téèyàn fi sọ third samuel price wa sọ fún pé àwọn kan bẹ ó ní a máa tàǹtà yí samuel price sọ fún òfin fà so ò ní síwọ́ àwọn ọ̀rọ̀ tó ń sọ yìí wàhálà tí ó dálẹ̀ ni pé hátà túrífàríjálán húbàríjálì wàríjálán bókbàríjálì ọwọ́ yìí ò ní síwájú tó gbèsè ó gbin ìfẹ́ àwọn kan sáwọn kan lọ́kàn ó sì gbin bínú ó sì gbin ìkórìíra àwọn kan sáwọn kan lọ́kàn àyìngbà tó bá sọ ní sèpétọ̀ ànábì ìsọgbé lábẹ́jà olóúnjẹ ìyá ni àbí yóò nóòtì ó kọ̀ọ̀hún níjọ́ tó ń bá fẹ́ sọ yóò ní yóò àdàpọ̀ ẹni yóò ní olóúnjẹ ìyà àbí ẹ̀kọ́ ni yóò sọ náà nù yóò ní lágbájá olóúnjẹ ìyà bárẹ́bí sọ́sọ́lá bá yin ẹnìkan torí nǹkan tó ṣe ìwọ gbé e sí fànàbí ní òní khairu nas tó anybody tó bá gbọ́gbọ́n láti sọ́sọ́lá bá yin àwọn kan fẹ́ràn rẹ̀ tó fànàbí yin anybody tó bá gbọ́dọ̀ sọ̀rọ̀ sọ́lá ń bá bú àbí tó fìbínú sọ̀rọ̀ sí àwọn kan kórìíra rẹ̀ anabi ó sì intend àti kórìíra ẹni yìí pé o fẹ́ gbin ìfẹ́ àwọn kan sáwọn kan lọ́kàn o sì fẹ́ gbin ìkórìíra àwọn kan sáwọn kan lọ́kàn wàhátà tuqiya ikhtilafan wa firqa wa firqa ànàrọ̀ tó ń sọ yín nísìnyí wàá padà fi dáyà pẹ̀lú lẹ̀ yes àwọn yóò yapa lórí àwọn èèyàn tẹ sọ́wọ́ yìí nísìn because níjọ́ tó bá padà yá wọ́n ní ah, kí ló dé tí wọ́n wá tò lẹ́yìn eléyìí ànábì ló ló ń jẹ yà ni ṣé bẹ́ẹ̀ ni tó yẹ kó tò lẹ́yìn rẹ̀ ni àbí nítorí àgbọ̀ náà ni yóò máa wá bí ọ pé ẹ bọ̀ ṣe bí sádìsì yẹn wà sọ̀hìn ni yóò ló wà sọ̀hìn ẹ à ẹ̀ṣẹ̀ tó wà sọ̀hìn kí ló wá dé tó pé kí mọ́tò lẹ́yìn rẹ̀ sádìsì tó sọ pé ń jẹ yà ni sọ́kọ́ wà sọ̀hìn ni ọ̀rẹ́ kí ló dé torí kí mọ́ bínú rẹ̀ hmm? faqal anabi sallallahu alaihi sọ òveifa salman fasi wa ń kọ̀rẹ́tì òveifa pé anabi fúnra rẹ̀ sọ̀rọ̀ yìí o ó sọ̀rọ̀ yìí o ó fi yìí kún fún wọn o anabi sọ wípé inni atakhidhu indaka ahda ọlọ́run àdéhùn tí mo bọ́ gbé tí mo bọ́ ṣe ó ní pé ayyuma rajulin min ummati sababtu sabba èyíkéyìí nínú àwọn àjọ mi tí mo bá bú aw la'antuhu la'natan àbí mo làánà ẹ̀ fi ghadabi tí n bínú tẹpẹtẹpẹ mo bínú ni mo fi sọ bẹ́ẹ̀ fa innama ana min waladi adam ọmọ anabi adam lèmi náà anabi nù sallallahu alayhi wa sallam agdọ̀bù kama yagdọ̀bù báwọn náà ṣe ń bínú lèmi náà ṣe máa ń bínú wa innama ba'athani rahmatan lil alamin. àmọ́ lọ́wọ́ bá tó gbé mi dìde sí ó gbé mi dìde kí n jẹ́ fún gbogbo ẹ̀dá àánú ni mo jẹ́ mo wá ń sọ báyìí wá ṣe gbogbo anybody tí mo bá wá bú àbí tí mo làánà ńgbà tí mo ń bínú kó fún tọ tí èèyàn bá mọ́rọ̀ ẹnìkan pàdánù sọ̀sálà tó kó bínú ló sọ báyìí ànábì ti sàdúrà tí ó fi pa bínú rẹ àbí ìjọ tẹ́ ẹ bá yọrọ àdíìsì yìí kú nínú nǹkan tẹ́ ẹ sọ ẹ àwọn yẹn ti héètì èèyàn wọ́n ti kórìíra rẹ̀ ẹ wọ́n kórìíra rẹ̀ gán ẹ ànábì sọ̀sálà tó sọ báyìí pé ókè mo sọ tó pé mò ń bínú ni mo sọ pé kọ́lọ́hún ọba kó fi ṣe ìkẹ́ fún sórí àwọn ọ̀rọ̀ tó ń sọ yìí kò yẹ kó sọ kó yọ kọ́ńtẹ́sì yìí kú o yóò dá wàhálà lẹ̀ ẹ̀yin ó rí i pé kí n tó sọ nǹkan tí Salman Farisi wí fún òdèfà ó le bọ̀ kó tó sọ ó make sure pé kò sọ fáwọn àtúbà yìí ẹgbẹ́ àwọn ni wọ́n ń gbé káàkiri òdèfà sọ báyìí kò tó sọ pé má dá lóhùn sóhun nìkan ni mhm. ó dákẹ́ ó tún lọ sọ́dọ̀ lóyún náà pé òun náà pé má dá lóhùn pé tá a bá mí tí a mọ bá ṣe handle ara wa àárín ara wọn ni wọ́n ti ń jọ sọ eléyìí Salman Farisi wá wọ́ọ̀nù Hudhaifa wallahi latantahiyanna ya Hudhaifa ó gbọ́dọ̀ síwọ́ kó mi rú àwọn ọ̀rọ̀ yìí awla aktubanna ila omar màá kọ lẹ́tà sí Umar pé kó wá lé ọkù ní Sham ó wá dá wà lálẹ́ hmm? sàádé méjì ni ni wọ́n jọ yanjú ọ̀rọ̀ láàrin ara ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tẹ́ gbọ́ tí wò fẹ́ fati sanata sọ yìí tó bá sọ lójú àwọn èèyàn ni ipe latantahiyanna ẹ àwòlà àtúbẹ́nà ilà Umar tó bá sọ bẹ́ẹ̀ lójú àwọn wọ̀nyẹn wàhálà ni ó tún jẹ́ fún òfin fa náà ó ló tara ta ló tún tari lọ sọ fún ó ti mọ̀ ó lọ bá òfin fa fúnra rẹ̀ pé tán wá má sọ̀rọ̀ rẹ̀ mọ́ o bọ́ọ̀ bá wá síwọ́ làákùbánà ìlà Umar bá kọ́ lẹ́tà sí Umar pé irú wàhálà tó wá dá lẹ́nu òun náà sì mẹ́tí Umar jẹ́ àwọn sàábì ànábì sọ̀sọ́ làwọn ò fẹ́ yapa ẹni wọ́n sì rí mánéjì torí pé wọ́n lẹ́kọ̀ọ́ bọ̀ṣẹ́ rí tó ń ṣẹlẹ̀ Allahu alam kọ́lọ́wọ́n bá kó tún gbogbo wa ṣe wàláhì níjọ́ tí èèyàn nǹkan méjì lèyàn fi ń jẹ́ ni ọlọ́run tí fi ń jẹ́ ni tọ́lọ́run bá fẹ́ràn tó bá jẹ́ àfa méjì ni méjèèjì náà ni kéèyàn máa bẹ lọ́wọ́n bá kéèyàn páàsì níbẹ̀ al ìmọ̀ ń bẹ̀ ó wá tó kù husnul qasd kéèyàn láníyàn dáadáa kó ní gbèrò dáadáa sometimes èèyàn lè yàwọ́ ó lè ṣe mistake ń bi pé adamu el aljahad àìmọ̀kan some other times èèyàn lè ṣe mistake ń bi suul cost èèyàn mọ̀ nǹkan ṣùgbọ́n èèyàn fẹ́ fi kan téèyàn ṣe achieve tí ò da ṣe wá rí méjèèjì ní ọkọ̀ especially tọkàn yẹn kò ṣeé rí torí pé kò ṣeé rí òun náà ló ń kálukú fi exploit ẹ̀ àfẹni tó bá mọ̀ pé tọ̀ láàrin òun àtọlọ́hún òun fẹ́ ṣe dáadáa lóko èyí ò jẹ́ àkọ́kọ́ tí wọ́n kọ́ fi wọlé torí pé kò sásìkò bọ̀ pé pé mẹ́sẹ́ẹ̀jì yẹn kó sá lọ ẹlẹ́ẹ̀kejì ó ní pé téèyàn bá nímọ̀ tó bá mọ̀ kéwù kò tó bíi pé èèyàn tún gbọ́dọ̀ understand àwùjọ tí ó ti sọ̀rọ̀ ọ̀mọ̀ ẹ má yẹ kí n tẹ̀yìn kò sí ilé kéwú téèyàn ó lọ kò sí jámí àti ó lọ séèyàn ó lọ sàwúdí ni wọ́n wá kọ́yàn láwùjọ nàìjíríà níbẹ̀ ni bí wọ́n sáà ní kọ́ ọmọ sílábọ́ọ̀sì ó kọ́ ní nàìjíríà níbẹ̀ ni wọn ò lè kọ́ pé ókè ìwọ́jọ́mọ nàìjíríà ẹ bá kọ́ nàìjíríà ìjọba Tógò wọn ò lè kọ́ yẹn náà nítorí ọmọ sọ fún ọ pé àwùjọ rẹ tó mójútó ìwọ ló lọ ṣe yókù àbí ìwọ ló lọ ṣe yókù ìbọn ló ṣe ṣe kò sí ìgbà tó ti kọ́ yàn tó ọlọ́run wá kẹ́ àwọn kan àwọn tó bá ti já àfá tí bàbá wọn já àfá àbí táwọn náà bá wọn àfá rẹ̀ àwọn ọkọ̀ ọmọ àwọn olùkọ́ mọ̀ ní tíọ́rì wọ́n kọ́mọ̀ pé sọ wà náà ní pé ah báyìí kọ́ wọ́n sọ mọ́ sí o bọ̀ ẹni tí ò bá ṣe tí ò bá kùn ẹ gbọ́ kí lẹ fẹ́ kó ṣe tí kò bá fọgbọ́n débẹ̀ ẹ tẹ́sọ báwọn yẹn misbehave ni lọ́dọ̀ kó má jọrọ ẹ̀sìn náà wọ́n misbehave àwùjọ àwọn àfa lẹ́yìn ìgbà tán bá nímọ̀ tán ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá fún wọn ní guidance pé òkè àwùjọ tá ti lónìí ìgbà mi ń bẹ nǹkan kan ń bẹ tó ṣe pé yóò kọ́ mọ̀ láwùjọ yẹn táwùjọ tètè gbà torí báwọn náà mọ̀rú rẹ̀ ìgbà mi ń bẹ nǹkan mi ń bẹ pé sọ pé kò kọ́ mọ̀ láwùjọ àwùjọ ò ní fẹ́ gbà tí ò bá fẹ́ gbà tó pé tọ́lọ́n bá ní ká sọnù then ẹni tó bá jẹ́ dáyà ni ó aya àti àdìsá anabi ò sọ fẹ anabi ò ní dákọ nàìjíríà fún ọ òsibó ti fẹ ká kò sádìsì tó ti rí ẹ aya kúránì ò ní dákọ nàìjíríà oníṣọ àdúgbò nkálukú ẹ tó o kẹ sọ látọ̀ ọ̀rọ̀ kẹ sọ látọ̀ ọ̀rọ̀ pé ṣe àdí problem náà pé wọn ò ní mọ̀ ni wọ́n ní mọ̀ ìyẹn lè ní mọ̀ ìyẹn lè ní mọ̀ but bọ́ọ̀lù ti fẹ́ ṣe tọ́ ẹ kí n fún ilé ìsàbùn kan ọ̀rọ̀ ọkọ̀ tá à ń sọ pé nísìnyí ká máa búyàn ká máa ṣe irú àwùjọ tiwa táwa wà àwọn àfa kọ́lọ́n bá kó ṣe dáadáa fún wọn àwọn àfa àtàn ti lọ àtàn tó wà nísìnyí náà gbogbo ibi tán bá kù sí kọ́lọ́n bá kó sàmójúkò fún wọn pẹ̀lú àyà walladhina ja'u min ba'dihim yaquluna rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman torí pé láwùjọ tiwa táwa wa kò sábà kọ́mọ̀ ká sọ pé bóyá ìjọba ẹ̀sìn wà ó jẹ́ kí àwọn àáfàá kó gbogbo iṣẹ́ lórí àwọn ni wọ́n ń ṣiṣẹ́ àáfàá àwọn náà ń ṣiṣẹ́ ìjọba àwọn ni wọ́n dálé kéwúlẹ̀ fúnra wọn àwọn náà ni wọ́n tún máa sanwó fáwọn tíjà òun ló ṣe gbogbo ẹ̀ gbogbo nǹkan làwọn èèyàn fẹ́ káfà ṣe pé yóò yanjú ayé fóun yóò tún yanjú àlùkìyàmọ̀ fóun gbogbo ní ìjọba ti dá wọn ti sí i. òun náà ó sì gbọdọ̀ ní sùúrù pé ah, ọmọ ìyá dàpọ̀ ẹ̀kọ́ kò sówó padà àti gbọ́ ọlọ́run pèsè torí wàhálà yẹn ó wá jẹ́ káwọn èèyàn wá rẹ́spẹ́kìtì wọn gan pé ah! àwọn ẹni ọlọ́run wọ́n rí wàhálà wọn nítorí rẹ̀ àwọn náà wọ́n wá pọ́n wọn lé délẹ̀ gbọ́dọ̀ wọn fi nǹkan kan kàn wọ́n àwùjọ tá bó ṣe túmọ̀ rẹ̀ ni pé àwọn tán já àwọn àfa wa tán wá bí fọwọ́ sí wọn ò ní mistakes ni wọ́n ní wọ́n ní mistakes yẹn sì ní bẹ́ẹ̀yàn bá ti tóbi lójú yàn èèyàn máa ní tendency àti fẹ́ tẹ̀lé mistakes ẹ̀ papọ̀ ni bẹ́ẹ̀ bá tóbi lójú rẹ̀ ó ní kọ́dọ̀ tó fẹ́ gba mistakes ẹ̀ náà papọ̀ tọ̀ gẹ́gẹ́ bí n ti alostasudok tàbí dòktóró àwọn bàbá tán kọ́ bá a sọ̀rọ̀ sọ lẹ́ẹ̀kan ẹ̀yin ó rí kíbi lẹ́tà sẹ́fìn bá rahimahullah ara tán sọ ni wípé wa antum wa amfa omithlukum yuktada bikum irú yín àwọn èèyàn ń kọ́ ṣe yín túmọ̀ yín pé ó tún súnmọ́ ká tún kọ́ ṣe yín lórí mistake yìí náà ẹ̀yin pé ah àwọn èèyàn fẹ́ràn yín wọ́n mọ̀ yín wọ́n tún kọ́ ṣe pé ah oh a fẹ́ràn yín lóòótọ́ o àmọ́ bàbá tó wá wò yí dáadáa tá a tún wọn tó tún ṣẹlẹ̀ sí umma mọ́ bá tún kọ́ ṣe yín lórí mistake tọ́lọ̀ ń bá mú yín àwọn olè gbà yín kalẹ̀ àwa fẹ́ wọ̀n ṣé ká dákẹ́ tó pa fẹ́ràn yín àbí ká ṣe tàbí lọ́nà tí ó fi rọrùn sódà dáadáa yín kò ní dínkù tó fi dọ́dọ̀ ọlọ́run ó kí ọ́dà ẹ má tún jẹ́ kílẹ̀ yìí tún wọ̀ ọ́ so méjèèjì àwa rí i pé láwùjọ wa a válù pé a fẹ́ kí nǹkan kankan àwọn àfa torí pé wọ́n ṣe dáadáa púpọ̀ àmọ́ wọ́n á ní mistakes la ṣe. ẹ̀sìn ọlọ́run ọba òun ni wípé bí nǹkan bá jẹ́ mistakes tó ìwọ̀n èèyàn sì lè kó sí ká correct ẹ̀ ara ẹ̀sìn ọlọ́run ni ká mọ ìyà àwọn àfa méjèèjì lẹ̀sìn méjèèjì òun lẹ̀sìn Ibn Taymiyyah rahimahullah ó sọ eléyìí bí bayanu dalil alábùtúlá ni tahlil tíra rẹ̀ ìní ká torí pé kò sásìkò bọ̀ kí nǹkan sọ kí nǹkan ká jáde nígbà tí mo ti sọ Yorùbá rẹ̀ ìní tọ́ ìní tú lárúbáwá rẹ̀ àwọn àfa àti mọ lárúbáwá tó ń fẹ́ sọ torí nǹkan sí pọ̀ tí a fẹ́ sọ kí nǹkan ká báyìí. Ibn Taymiyyah sọ wípé lakinna din islam innama yatimu bi amrayn din islam yatimu bi amrayn nǹkan méjì ahdihima àkọ́kọ́ ma'rifati fadlil a'immati wa hukukihim wa maqadirihim wa tarki kulli ma yajuru ila salbihim mi ò ní tu mo ti sọ ọ̀rọ̀ sọ́márì rẹ̀ pé méjì ni responsibility wa one àwọn àfa àyà gbọ́dọ̀ mọ iyì wọn wọ́n ṣe dáadáa a sì gbọ́dọ̀ mọ dídí a sì gbọ́dọ̀ pọ́n wọn lé àkọ́kọ́ nù wọ́n fá ní ni annasihati lillahi subhanahu wa ta'ala walikitabihi walirasulihi walaimmatil muslimin wa amatihim wa ibanati ma anzala allahu subhanahu wa ta'ala min albayyinat wal huda méjèèjì ni pé a gbọ́dọ̀ ṣàlàyé ẹ̀sìn pé ha ah, àfa tóbi ṣùgbọ́n táfà kó sí lágbájá náà ó tún kó sí a ti tọrọ àdúrà fáfá àfikọ́lọ́ngbà àdúrà wa ṣùgbọ́n sí àdúrà wa náà tó kẹ́ni tó tó tẹ̀lé àbí ẹja wò dáadáa ee àfa dáadáa ni òun níṣẹ́ dada tó ṣe atọrọ àdúrà fún ọlọ́mọ mu pẹ̀lú rẹ̀ ṣẹ́ńtò náà bá tún tẹ̀lé lórí rẹ̀ náà ṣáàdúrà wa tún kàn òun náà. àwọn ògbó àgbọ̀ ọlọ́run ọgbó ọ̀rọ̀kan ọlọ́run sàmójúkò fún ṣùgbọ́n àwọn bàbá lórí eléyìí ọlọ́run ṣe dáadáa fún wa lórí eléyìí déédéé ibi tí wọ́n mọ̀ mọ̀ ni tọ́ kú bá a ṣe fẹ́ balance méjèèjì torí ìfẹ́ ń bẹ torí iṣẹ́ ńláńlá táwọn ènìyàn ti ṣe. Ibn Taymiyyah àwa ni méjèèjì yìí wá ń kọ́ wàlá munafata insha allah bain al-qismayn liman shara allahu sadr méjì ò takora wọn ìyẹn lè combine òun náà ní ká ṣe ṣé ẹ rí gbogbo èyí táwọn ṣẹ̀ṣẹ̀ ń ṣe tá à ń bára wá jà ẹyọ ọ̀kan la fẹ́ mú bẹ̀ ni kò takora wọn ó ṣeé ṣe papọ̀ ó ṣeé ṣe papọ̀ wípé kẹ́ ẹ mọ iyì àáfà ńláńlá ní ẹsibá lábàjá síbáyì lábàjá síbáyì lábàjá síbáyì pé ah kẹwàá pa àmọ́ pẹ̀lú ẹ̀rí ẹ́ ilé iná àtún gbọ́dọ̀ fílẹ̀ tó sọ pé yìí ní ìsìn báyìí ó gbọ́dọ̀ ṣàlàyé rẹ̀ tó bá fìkó ẹ̀ kó ṣàlàyé tó bá wà ní pòṣọ́lá ṣàlàyé ibẹ̀ ń ní experience àti ọ̀rọ̀ sàlámọ́tù sọ́dírì táwọn bàbá wa sọ ibi tó ti kọ́ mi ni torí lóòótọ́ bẹ́ẹ̀ yẹn ò bá ní tí bá ń bá yẹn fa ẹ̀yẹn sáà máa wò ó ẹ̀yin ó rí i pé ntẹ̀yàn bá ti mọ̀ wípé kò lè tọ́ sí yàn èyí sábà fa wàhálà púpọ̀ lórí ẹ̀ kéèkànyàn púpọ̀ níṣẹ́ báyìí nílẹ̀ Yorùbá àti ibi tájẹ̀ tó máa fẹ́ jọba àwọn ọmọ bá ti mọra wọn ẹ̀yin ó gbé wà lẹ́yìn tí oníjọ tí òjọba tí oníjọba oníbọ̀ pé kí ni bàjà sí ṣé tẹ́lẹ̀ bá bàbá àjà sínú àjẹ ni tọ́ níbi nǹkan tó bá ṣe pé bá fẹ́ kẹ̀yàn náà lèyẹ fa wàhálà ẹ ẹ ah, wọ́n fẹ́ yan ọba èwo ń tèmi ń bẹ ẹ ẹ wọ́n ńlẹ̀ wa Eh? wọ́n fẹ́ ṣe kí nìkan sọ ìjọ tó nǹkan bá tó kànyàn náà ni gbogbo àwọn nǹkan mi táwọn sọ máa ń wọ ìfẹ́ inú ni mo fẹ́ jọ̀gá ni torí pé èèyàn fi pé èèyàn tọ́ sí ni nítorí èèyàn bá ti tọ́ sí èèyàn jà sí tọ́ kí ni jẹ́ salamatu sọ́dúrì òun ni pé wàá sọ bíi pé ah, gbogbo ẹni tó wù kó wá lè já mọ́ lọ́wọ́ kí kíní sáà ti jẹ́ ṣíṣe ní ti ń jẹ́ bẹ́ẹ̀ pé kò gbọ́dọ̀ wípé ń gbọ́dọ̀ ṣe náà ṣé ẹnìkan ti ń ṣe ah, kò ní ṣe dáadáa púpọ̀ náà gbọ́dọ̀ sí à ẹ̀dàpọ̀ òun sì bẹ́ tàjà wá lọ ẹ lọ fi nǹkan tí ó fi rí ṣe dáadáa kún torí agbọ́dọ̀ ṣe o kí ọ wá ní kò rí ṣe dáadáa ẹ̀yọ kò ṣe ìwọ tí wò wá ní tó ló wá ṣe ètò ìfẹ́ ni pé kábọ̀ ṣe rárá kó fẹ̀kan dàrú gbogbo yóò wá kó sí kò takora wọn Ibn Taymiyyah wá sọ pé ẹni tí ó find out kó takora wọn òun ni wa innama yadiku an dhalika ahdu rajulain ẹni tí o kó bá èlé kọ́méjì papọ̀ kan nínú èèyàn méjì ni ó jẹ imma jahilun bi maqadirihim wa ma'adirihim nígbà tá a kó bá kò fẹ́ kán mọ́ iye àwọn afa yìí kò mọ́ sẹ́tàn ṣe. aw rajulun jahilun bi shari'a wa usul al-ahkam abẹ́ni tí o mọ̀ sharia èèyàn méjì ọ̀kan ní èèyàn méjì tí ò lé méjì kó papọ̀ nù inú wọn kò fẹ́ kán mọ́ àwọn afa yìí kó mórí pa wọn àbí kò sì mọ̀ sharia lọ àyí táwọn èèyàn fẹ́ ni pé kán sọ fún wa pé wọ́n lọ́wọ́ mọ sẹ̀ríà ọ̀dà gbogbo àmọ̀ sẹ̀ríà ẹ gbọ́ èyí ò ní fẹ́ gba olólòdò ni mí èso gbogbo wa lámọ̀ sẹ̀ríà ee gbogbo wa gbogbo wa lámọ̀ sẹ̀ríà kò yín ò le ṣùgbọ́n ṣé a mọ ìyà àwọn èèyàn tá a fẹ́ bá sọ̀rọ̀ tó sẹ́mu tó fà àwọn èèyàn náà mọ yìí ọmọ yìí kò sẹ́ńtì ọmọ yìí ọlọ́run ta sínú fitra ni ṣùgbọ́n tí máa ń ṣẹlẹ̀ ó wípé a ti gbé e sí level pé n tí wọ́n fi ń gba yìí yẹn kò sí basis fún. ẹ jẹ́ fún lẹ́sàn-án kan bá lágbájá wàlá àwọn ọ̀nà kan wá náwó tá a fi lè mọ Kùránì pé náwó kíni ṣé téèyàn bá kọ́ náwó èrò níwájú jọ náà ni. sàgbé ìtumọ̀ ẹni pé nǹkan tó fi yẹ kó fi mú fún níyì ló ti wóhùn yóò àgbẹ̀ ẹ̀hìn kí ló tó kù. òun náà mọ̀ pé tó bá gbà pé náwó bá wúlò ó tọ́ sí yìí ìjọ sọ pé kò wúlò òun láti rí pé kò síbòsè òkè yẹn rí ìyànfẹ́ tó èyí sábà rí ẹni tó bá ṣe dáadáa sí ìyànfẹ́ kò síbò òkò lágídí tó ní ọba wà wàhálà tẹnìkan bá ara jọ sí ọba yìí àwọn oníkàwà lẹ́yìn dáadáa ni wọ́n torí pé o mọ iyì ẹ̀ fẹ́nìbọ̀dì tí oore àwọn àfáàtà ẹ̀ bá ti ń so ò bá ti dọ́dọ̀ ẹ̀ ẹ má ba awú púpọ̀ pé kò mọ iyì wọn because ẹ̀wọ̀n tó fà á ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín bẹ́ẹ̀ náà àwọn ètò pé nísìsiyìí kò fẹ́ ká gbọ́ lárúbáwá òyìnbó náà ló ka yóò fi ìwí pé kò mọ̀ pé lárúbáwá kan ni wọ́n tún sọ òyìnbó ẹ̀gbọ́n yóò fi without it náà mi ò gba ibẹ̀ kọjá náà ẹ̀ tọ̀ kò ní mọ yìí tọ̀ àmì tó bá ti mọ yìí torí pé tẹ́lifíìn bá ti ń dàgbà tẹ́lẹ̀ yóò máa mọ yìí tọ̀ ẹni ọ̀rọ̀ tí ń sọ ẹ̀jẹ̀ ní kí fún wa lẹ́gbàmù ní nílẹ̀ Yorùbá ẹ̀ má sọ ẹ̀ má jẹ́ sọ ilẹ̀ Yorùbá kí n ńìlọrin kọ́lọ̀ kó sẹ́kọ́ tó dàgbò dáadáa fáwọn bàbá wa ẹ pé mo sọ pé èèyàn máa ń mọ àwùjọ ẹ ọba náà ọba lọrin kọ́lọ̀ bá kó sàlékún orí wọn àwọn tó ti kú nínú wọn kọ́lọ̀ kó kẹwọn àwọn tó wà kọ́lọ̀ bá kí sàlékún orí wọn ọba ẹlẹ́ẹ̀kẹfà ńìlọrin ọba náà ń jẹ Suleiman ọba Suleiman bọ́nà Ali tàbá gbọ́ pé ńlọrin tó máa gbìyànjú ọba ọba ẹ́ orúkọ rẹ̀ kan ti jọ́ kan náà àwọn ọba ni tẹ́ẹ̀bà ń jẹ́ Suleiman yóò jọba bí wọ́n ń jẹ́ Abdulkadir wọ́n pè lọ́ba tẹ́ẹ̀bà ń jẹ́ Shuaibu wọ́n pè lọ́ba ẹ́ gbogbo àwọn tẹ́ẹ̀mọ́ gbọ́ ló kàn Professor Shuaibu ọba Abdulrahim tó pé jẹ́ Shuaibu ni Shuaibu bá wa ẹ̀hẹ́n báwa gbọ́ pé tọ́ àwọn baba Suleiman ọba sóró ẹ̀hẹ́n ọba Suleiman ni tọ́ba Suleiman olọba ẹlẹ́ẹ̀kẹfà ńìlọrin àfa wà níjòkó àfa tafsir àfa gbà àfọwọ́bà wọ́n wá ń ṣe tafsiru nu Ramadan bá ṣe máa ṣe tafsiru náà wọ́n wá dé bi aya suratu namli tó ajá náà sì wá fẹ́ ka aya tó fún tafsiru bí Qur'an lọ́wọ́ aya tán fẹ́ ka ni innahu min Sulaymana wa innahu bisimilahi rahmanir rahim mo lóhun lẹ́nu o hmm? aya tán fẹ́ kanu ajá náà sì wá wo Qur'an báyìí pé tọ́ afẹ́ káyà báyìí àmọ́ Suleimana lọ́ba àfáàsì ní kí n kà á tọ̀ torí títóbi táwa gbé fáwọn èèyàn tí ẹ sì ṣe nǹkan tó báàdì ṣùgbọ́n tó pé ó yẹ ká rẹgulétì ẹ̀ díẹ̀ torí gbogbo ṣe òkè èèyàn bá ṣe tó ń nǹkan tó fẹ́ nìyẹn níyì rẹ̀ ń o ẹnu òkun gbọ́dọ̀ jù ú lọ ajá náà sì bá débẹ̀ ó wù ah, kílẹ̀ afẹ́ kí n ṣe báyìí ọba tóbi lójú sẹ́wọ̀n pọ́ ba ọmọ ọmọ àfa alimi ni fàáfà lọ́ba kìsìmí ni wàá kọ́lọ́ tọ́ ajánisi bá ní innahu min ulukọba wa innahu bisimilahi rahman rahim tán ah. bàbá bàbá mọ́mú tó tó já nfọ́sirù pé a ah, nínú kúránì olókọ́ ọba bó láyà ṣe ṣe. àfa tafsiru wa ni ajanasi kìí ṣe bó ṣe wà nù musafu tèmi nù òun wò pé àṣẹfẹ kó bá mi ni ẹ bá ń ka yókù ajanasi tún wo ni ìnáwó mi sulẹ ìnáwó mi ni olókọ ọba bàbá tó gba ah, ah, ah, ẹ wò dáadáa kìí ṣe olókọ ọba wọ́n tún ká ẹlẹ́kẹta àfa ló wá rescue èyí tó wá nu tíra tèmi nu Qur'ani innahu min Sulaymana wa innahu bismillahi rahman rahim ọyá gbé èmi ti ka ọyá wọn náà kàwé ọwọ́ akáàtàn àáfàá wa ṣàlàyé pé àwọn náà wọ́n rí tábìsà náà Sulaymana. táwọn ọ̀nà kùránì èwe Suleiman àti wàyí nìsín àwọn náà ní bínú sú rẹ̀ ọba náà wà ní ẹ̀bá ń gbé gómìnà náà ká innahu wa innahu rahman rahim tọ́ nísìn irú àwùjọ tá a bá nù má fọkọ má fọwọ́ kan yìí má rẹ o kọ́dà débi pé tá a bá sọ àwọn ọmọ wa ló kọ́ a kì í pè wọ́n torí pé wọ́n wa àwùjọ tá a tọ nígbà tá a dáwùjọ yìí nísìnyí àwa mọ àwọn nǹkan kan mi àwa fẹ́ bá àwùjọ yìí lò pẹ̀lú kọ yìí àwa bà àwọn kan wá wà òdì fún pé a gbogbo tó wù ká ẹ lè mọ̀ o kọ́dà tó jolé yìí náà lọ o ẹ fà àwọn bàbá wọn lẹ̀ bó ṣe wà. àní ah a fi wọn lẹ̀ ṣùgbọ́n an-nasihatu lillahi wa li rasuli bó láṣẹ pẹ̀lú ẹ̀ tọ náà ibẹ̀ ń láti wá manage táwa present ẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ torí káwọn èèyàn wọn fi rò pé bóyá a fẹ́ rí wọn fi ni maksadu ni tó tóbi yes a gbọ́dọ̀ present ẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ nísìnyí báyìí ní àṣà alárúbáwá ní pẹ̀lú ẹ̀rí lójú ayé ànábì sallallahu alayhi wa sallam àwọn tó ń jẹ́ muhammadu ń bẹ tó sì ń pè wọ́n bẹ muhammadu bin maslama al-ansari Muhammad bin Abi bak ẹ eh? àbí eh? bọ́sẹ̀ ń pè wọ́n náà nù wọ́n ò pè wọ́n ló ló kọ́ ṣùgbọ́n lọ́dọ̀ ti wà àwọn akókò dẹ̀ ń tí ò tán nàbí sálálọ́ sálá ẹ ọmọ ẹgbẹ́ Muhammad a ò pa bó la ṣe fẹ́ ṣe pẹ̀lú ẹ̀rí àti pẹ̀lú wákè yìí èyí àwọn aṣàlàyé ni bí irú àáfàá yìí ṣe ṣàlàyé ń jọ̀hún náà pé àìrí yín fi kọ́ o ṣùgbọ́n ha bàbá fèrè yẹ báyìí nǹkan báyìí ló láìpẹ́ kó ṣẹlẹ̀ sí yín gan nínú nǹkan táyì náà tí ò ní fẹ́ kó ṣẹlẹ̀ méjèèjì ni ẹja kó papọ̀ but ẹ̀kọ́ pọ̀ níbi ẹlẹ́ẹ̀kejì ẹjọ́ alákọ̀ọ́kọ́ lọ kí lẹ́lẹ́kẹ̀ alákọ̀ọ́kọ́ jàre pé ẹ̀kọ́ pé ó oh, mo mọ yìí lágbájá mo sì mọ̀ kọ́lọ́hún ọba sọ báyìí báwo ni màá ṣe ṣe anybody tí ò bá ti sí nírú environment òun kàn lọ straight ni tó bá lọ straight yóò dá wàhálà tó pọ̀ lẹ́ kódà gbà mí ìgolè mọ́ correct ọ̀rọ̀ tá a sọ yìí kílẹ̀ rí rẹ̀ pé méjì nìsín ká mọ iye àwọn tọ́lọ́wọ́n ọba bá lò ní sábàbí láti fi ti ẹ̀sìn síwájú then ká ṣe an-nasihatu lillah wa li rasul méjèèjì ní ká máa gbé sọ́kàn òun náà ní ká máa fi define maslaha àti mafsada hmm? kì í ṣe kí lẹ́ẹ̀rí rẹ̀ ẹ̀rí rẹ̀ ni wípé ọlọ́run bá sọ fún wa ọlọ́ni inna Ibrahima kana ummatan qanitan lillahi hanifa walam yakun minal mushrikin anabi ibrahim kana umma umma ní kí ni ìtumọ̀ umma ìtumọ̀ pọ̀ táwọn afa sálàfù wá fún ara rẹ̀ ní jami'an li khisalil khair kò fẹ́ sí nǹkan dáadáa kan tí ń bẹ lára yẹn tí ò sí lára rẹ̀ kanu ìtumọ̀ kejì pé uwa imamun yuktada bihi yes ìtumọ̀ ummanu again get bí muqatil qatada àtàbọ̀ ubayda muhammad bin musanna ṣe sọ. so tanabi ibrahim bá jẹ́ ó mọ̀ pé ìmáàmù ni yóò tàdá bì yí tọ́ kí bọ́lọ́wọ́n bá ṣe sọnù ẹ wá gbọ́n tọ́lọ́wọ́n bá wí ń bò mí. ọlọ́ni qad kanat lakum uswatun qad kanat lakum hasana fi ibrahim walladhina ma'ahu idh qalu liqawmihim inna bura'u minkum wa mimma ta'buduna min dunillah ẹ kọ́ ṣe dáadáa lára Ibrahim àtàwọn ọjọ́ rẹ̀ nígbà tán sọ pé wọ́n sọ fáwọn ọjọ́ wọn pé àwọn oníkan kan ṣe pẹ̀lú yín àníbá yín sọ́sà tẹ́ ń ṣe àníbá yín ṣe ṣírkù tẹ́ ń ṣe ẹ wọ́n lọ́wọ́ bá yín kí Ọlọ́run á fi ilá sí fanabi Ibrahim ó ní ilá kọ́ọ̀lá Ibrahim lé àbí la astafirọ nalak gbólóhùn tanabi Ibrahim sọ fún bàbá rẹ̀ pé máa tọrọ àforíjì fún ẹ má kọ́ ń bẹ̀rẹ̀ àyà yóò tako pé umma ni kò tako pé kọ́nìtù ni kò tako pé hanifu ni kódà kò tó tako pé summa awhayna ilayk anittabi millata ibrahim hanifa ọlọ́ọ̀ni anáṣẹ́ pé tẹ̀lé lánàá rẹ̀ ni pé ọlọ́run isma pé kò ní níbi tó kù sí kò fẹ́ ṣe wa wá fún tó wá ní hawla ibrahim ẹ má tẹ̀lé ń kéèyàn wá ní torí ká ní aláìmọ̀kan ní Ibrahim tòmọ̀dájọ́ tàwíìdì tòmọ̀dájọ́ tọ̀ tá a ló ẹgbẹ́ kọ́tà òhìdì lọ́dọ̀ rẹ̀ èèyàn máa ń wà tí ò ní sí òsì kí ní kàtà ní tẹ̀lé lára rẹ̀ náà ni ní tí fi ń jẹ́ yẹn náà nù ká gbọ́ yé papọ̀ tá bá ti gbọ́ yé papọ̀ ẹ̀sìn Ọlọ́run bó do àpọ́nlé àwọn bàbá tá a fẹ́ protect ní odò ṣùgbọ́n tá a bá fi ṣe kan aláhìsábìlì ọ̀hún pẹ̀ẹ́ àwọn bàbá yìí gbogbo tó sábà fẹ́ ṣe àwọn bàbá táwọn wí yìí lọ́dọ̀ àwọn sàbẹ̀bí ànábì sallallahu alaihi wasallam àwọn oní hadith ọlọ́nkún sàlékún orí wọn àwọn afa sunna ọlọ́nkún sàlékún wọn bá a débi wípé tán bá a gbẹ́ nìkan bá ń bẹ̀ tó jẹ́ ìmáàmù yòkútàdà yìí tó bá ṣe xatọ́ wọn ò sì ní kọ́ra wọn sì mọ̀ọ́mọ̀ wọn ò ní jẹ́ kí xatọ́ yẹ kó kọjá rẹ̀ àwọn afa pé káwọn àwọn mọ̀ọ́mọ̀ ìwọ́n sọ̀tún pé ẹni tó bá wà mọ̀ nìkan ni ó mọ̀ Imam Bukhari ṣe dáadáa ó fẹ́ fún alexander kan nǹkan Imam Bukhari rahimahullah ó mú hadith wa hadith yìí nínú khilafu tó wà nínú umma yìí tó yẹ pé kò padà sí khilafu mọ́ ó ní pé Abdullahi bin Mas'ud radiyallahu anhu lóòótọ́ ha Qur'ani ó mọ Qur'ani ó àmọ́ at a point ó ní bìlífù pé kúlà a'udhu bi rabbil falaq kúlà a'udhu bi rabbin nas sẹ́mi àti ẹjọ́ mọ̀ yìí pé kò sí lára Qur'ani ipe anabi máa ń sọ àmọ́ àwíza tá a nìyí tá a nàbí kàn mọ́ fi ṣe tàwízù fún hasan àti hussein ní bìlífù tọ́ bó ṣe ní bìlífù yẹn létà ìgbà tó Usman kó Quran jọ kẹwọn pípọ́ dà wà táwà ìjọ ìsàbílàbùnà sí ní sàmà pé ẹ̀yìn ah, ah, ah, Quran ni tọ́ Imam Bukhari wá fẹ́ múru hadisi wá ti ń sọrú rẹ̀ fún Ibn Mas'ud débi pé kọ́dà ń gbà yẹn torí conviction tí mọ̀sí òdì ní bí wọ́n sàn pé ó gbìyànjú lórí ẹ̀ ọmọ kùránì kò sí tí ó sọ tán kò sí tábìlì sọ́sọ́ làwọn sọ ń parẹ̀ nípa kùránì Ànábì ní khudhul kùránà an arba'ati nafar ẹ gba kùránì lẹ́nu àwọn mẹ́rin ara táwọn ìdá kọ́ni abdullahi bin masoud ibn abd Ànábì ní man sarrahu an yaqra al-Qur'ana ghaddan tariyan kama unzil ẹni tó bá wù kó ké kùránì fresh bọ́lọ̀ sí sọ́kalẹ̀ falyaqrahu kó wá sọ pé wá sọ pé kíní kan ìwà náà náà ó mọ́tò mi so ó ní authority yẹn authority náà ni mo mú yàn conviction ni mo mú yàn ṣe mistake ṣe wá authority yẹn ni àwọn tí ò bá nímọ̀ tó ẹ fẹ́ exploit pọ̀lọ́sọ̀ kò ní gbà ẹ jẹ́ ẹnu ẹ wo nútọ̀ yẹn dáadáa nísìnyí tí mo bá nímọ̀ jẹ́ nìkan lọ torí pé mo mọṣẹ́ tí mo ṣe lórí ẹ̀ ní pé àná ah, nínú pẹ̀lú wádìí tí mo ṣe ah forty years mo ti wà lórí ọ̀rọ̀ yìí náà ọlọ́run ọba lè ṣàdánwò fún pé mi ò ní sọ̀wá bù mẹ́ gan lẹ́yìn forty years yóò tóbi lára mi tí ẹnìkan bá wà mọ orú sọ̀wá bù yẹn kò sí tó wá sọ fún mi pé òun lẹ́nu yóò mọ̀ dúró tì ó ti mọ̀ pé yóò le fún mi yóò le fún pé àní ṣé o sọ fún tẹ́sán tán pé sórí dùkúrò mi kò rí kí ni mo ṣe lórí náà mo kọ bu hù bí kíkọ́ sọ̀gbọ́n tó ní sẹ́ẹ̀ ti sọ gbẹ̀ tán i sẹ́wọ̀n bó ṣe rí sẹ́wọ̀n pé túmọ̀ ẹ̀ ni pé yóò pé ẹ ẹ ẹ tó bá yẹ kó bá jẹ́ dọ̀ọ́ ìfúlò tó sọ pé yóò lè lára rẹ̀ ẹnì yóò mọ wá mọ sọ́ọ̀rì action rẹ̀ pé ó ti mọ̀ pé yóò lè yóò mọ ní. àní ẹgbà yẹn ṣẹ́ ẹgbà ọ̀rọ̀ tí mo sọ yẹn ẹgbà wọ́n mọ̀ apá bàbá wo ìwọ ọmọ kìíní yìí náà ẹ pé ẹ náà báyẹn kọ́ ẹgbà ìwé sàǹfà náà yóò abá dìgbé onífẹ̀ẹ́ nínú yín ṣe bọ́ tó tó lẹ́rí tọ́gbọ́dọ̀ rẹ̀ lòdùn bá ti wá àdánwò nífẹ̀ ni tó bá jù ú lọ. ó ní ọlọ́run tí ń ṣẹlẹ̀ o ọlọ́run tí ń ṣẹlẹ̀ o ẹ́ kódà ọlọ́run ọba ni mo ń sọ yẹn ń bẹ̀ so tó ń kálukú nu wọn bá rẹ̀ sóore fúnra wọn sẹ́ẹ̀rí yìí tí ò tó o la expect kó lẹ́kọ̀ọ́ pẹ̀lú ẹ kó mọ̀ tó fi kó bá àyè kó bá o yóò kó bá ọlọ́run bá fẹ́ dáhùn òun pé kò sẹ́yìn kan tó pé tán ọwọ́ adé eléyìí sí ọwọ́ wa ti dúró ń bẹ̀ pé ẹsẹ̀ ti sọ gbóńtà sọ̀tàn ah, ok yóò ní ẹ kí lẹ́lẹ́sẹ̀ ẹni ọdún fifty wo lẹ fi waste time yìí náà tẹ́lẹ̀ fi waste time yìí ẹlẹ́ waste time yìí lórí mọ́sálà tẹ́sẹ̀ ń dààmú káàkiri ẹ ní ìdádúró sàwúdí fún náà ẹ̀dí rẹ ti wà mí báyìí náà ẹ pé ó nìyẹn àdìsí Bukhari sẹ́wọ̀n pẹ́ ni ó pẹ́ à ń àdìsí Bukhari àwa yìí mọ Bukhari pé tọ̀ ọlọ́run bò fi sọ wá bù síbẹ̀ fún ṣé irú èèyàn tó ti wá gbìyànjú sínú ẹ̀sìn yìí sáà fẹ́ fi nǹkan kékeré ìdáṣẹ́ rẹ̀ nù ni. tọ́ now abdullahi masoud bukhari wa gbadi si wa ibi tí abdullahi masoud ní convictions dé wípé mu awùrọ̀dá ní òsínú quran kana yahquhuma min al-mushaf ìmọ̀ ha kó nu musafu tiẹ̀ àyè má jẹ́ kí nǹkan tí ò sí lára Qur'an kó jẹ́ mọ́ Qur'an sẹ́mi pé wọ́ọ̀dù yẹ wo bí ó ṣe lára nísìn Imam Bukhari má dìísì wá tán ó sì yọbẹ̀ ń kú. ẹni tó bá lè ṣiṣẹ́ tó lè ṣe jámù rìwáyàtì ìgbà Bukhari gbà dìísì wá tán ló tún gbà wá nàṣàrì tán gbà dára tó ní yóò padà rí yòókù pé ọ́ ah, ah, ah, eléyìí wà ń bẹ̀ Bukhari mọ̀ yóò kàn pé wà dákàrà kàlámà náhùwà ẹgbẹ́ ọkàn sàwọn ọ̀rọ̀ kan tó jọ ìtumọ̀ ẹ̀ ni wípé fìtínà ni ó jẹ́ fún yín kẹmọ́ tíra mi ní sí gbogbo èèyàn ló fẹ́ lò kò fẹ́ kí ọlá Ibn Mas'ud dínkù lójú yín kò sì fẹ́ kẹ́ gbàtànjẹ́ kí ṣùgbọ́n àfún ẹ̀sìn for question ni pé èèyàn mélòó nínú àwọn èèyàn tí wọ́n ń pera wọn láàfáà lónìí ni wọ́n wá mẹ́sìn dé lẹ́vù yìí information ti pọ̀ débi pé tó bá ti wá ó ti rí ẹ́ ṣe rí kí ṣẹ́sì nìkan ni wàhálà ti dé ń ṣẹlẹ̀ sí dókítọ̀ ó ń ṣẹlẹ̀ sí lọ́yà àwọn náà ní iṣu ara iṣu tí dókítọ̀ náà ní kó dọ́rọ̀ pé mo ti mọ ti ń ṣe mí mo ti gọ́gbẹ̀ kí ló gbẹ̀ ah, báwo ló ṣe mọ ti ń ṣe ọ́ mo bí gọ́gù ni dókítọ̀ kí ló bọ̀ṣẹ́ mọ́ tó fà ò fi àfẹ́ ti dókítọ̀ dókítọ̀ ti mọ̀ pé sórí profession ti wà yìí ó wà regulated ó bá mọ̀ jù mí lọ ò lè gbowó oṣù lórí yes ó bá mọ̀ jù mí lọ ò gba doctor ò doctor ẹ gbọ́ sẹ́mọ̀ ọkàn doctor balẹ̀ wọ́n ló mọ̀ instead ẹ kó máa fọ lè fi táìmù rẹ fi wá nǹkan míì tí wọ́n ló jẹ òun bá wá mọ̀ tèmi níjọ́ tó bá fẹ́ pé èèyàn sọ̀rọ̀ mẹ́sìn ni wọ́n pè wò nípẹ̀ ọ́ so ọkàn doctor balẹ̀ because profession yẹn wà regulated ẹ̀sìn everybody ló ní òun ní fi ń ba àwọn àfa ẹgbọ́n onífin bá yẹn àfa ẹ má bínú ẹ má bínú ọlọ́run bó tún á ní gbogbo wa ṣe yóò sì gáìdì wa tọ ẹ yóò gbẹmọ báwọn sọ̀rọ̀ wọn sọ̀rọ̀ níbi Ibrahim Musa wọn ni kánà ummatan bọtí nǹkan wọn ni illa qawla Ibrahim ẹ má tẹ̀lé e lórí ilé kò sẹ́ni kankan tí ń bẹ tí ò ní níbi kan tá a sọ pé ẹ má tẹ̀lé e lórí ilé tírú ìjọ ilé yìí bá ṣẹlẹ̀ ńkọ́ kí ni ká ṣe ó ní an-nasihatu lillah. ولكتابه ولرسوله ولأئمة المسلمين وآمد méjèèjì ni ẹja kó papọ̀ ká sì máa tírẹ́nì àwọn èèyàn lórí ẹ̀. another nocturn tí mo fẹ́ ká wò ó ní wípé ṣẹ́rí gbogbo nǹkan tá a mọ̀ lónìí àfa wa ọlọ́run bó ṣàlékún dáadáa yín ẹ mọ̀ ọ́ wàláhì gbogbo nǹkan tá a mọ̀ lónìí tó padà kó múfẹ́ wá lónìí o àwọn kan nínú gbogbo àwọn ìjọ kọ̀ọ̀kan tán belong sí tọ́ ifá tàbí mọ́tàbù kan ni wọ́n jẹ́ kárí achieve kì í ṣe bó ṣe bẹ̀rẹ̀ náà ni o kì í ṣe bó ṣe bẹ̀rẹ̀ ni o nísìnyí báyìí alhamdulillah kò sẹ́yìn kan tí ń sọ ọmọ asọ̀rọ̀ àkídà ni asọ̀rọ̀ sẹ̀ríà ni asọ̀rọ̀ ìkẹ̀kọ̀ ọkàlùkọ́ mọ̀ sọ àlà imatul arba àlà imatul arba bi. kì í ṣe bó ṣe rí tẹ́lẹ̀ náà wàhálà ṣẹlẹ̀ wàhálà ṣẹlẹ̀ ẹ wàhálà ṣẹlẹ̀ àwọn àfáà tí wọ́n ní ìsọ́ọ̀fù nù mazahib àwọn náà wọ́n yanjú ẹ̀ ẹ́ àfáà tóun jẹ́ hànàfí tóun ní ìsọ́ọ̀fù tó kéwú lọ́dọ̀ ṣàfihí ló a. ah wọ́n mọ láwọn ṣàfihí yẹ́ ọmọ kankan ah, ah ah irọ́ ni o eléyìí mọ́ o wọ́n mọ lónífẹ̀ẹ́ nínú ah irọ́ ni tọ̀ lòun wá wò èyí tóun náà jẹ́ máàlì kí lòun náà ah, báyìí kọ́ torí pé wọ́n súnmọ́ra wọn wọn ò gbọ́ ní tí ẹlòmíín sọ ń pa wọn wọ́n gbọ́ lọ́dọ̀ àwọn tán ní nǹkan gangan òun lẹ fi táàfin sọ àyẹ̀mọ́tò làgbà lónìí o kìí ṣe bẹ́ẹ̀ náà ló ṣe rí o níbẹ̀rẹ̀ o wọ́n ja wọ́n ja fo ṣùgbọ́n question tí yóò béèrè ò ní pé irú mọ́sáìlì yìí ní sí pé wọ́n ja àwọn táwọn fẹ́ da ìlú rú ṣé wọ́n kọ́ ọmọdé yìí ni kìí ṣe pípípípí ìmọ̀ fatuwa náà nítorí ni ìdájọ́ nǹkan báyìí lọ́wọ́ kò ní kọ́ ara ń táwọn àfa ń kọ́nù tara tí wọ́n fi ń balẹ̀ ewé wàhálà tèmi wọ́n wàhálà tó ṣẹlẹ̀ kí ìfẹ́ wá tó ṣẹlẹ̀ láíláí a good example gbogbo wa lámọ̀ pé mọ́mù ṣáfì ọmọ kí mọ́mù malik ó sì respect ẹ̀ kódà ìjà ìmọ̀mù malik ní ìjà ní Iraq ìjà tó bá wọn ìjà ni. pé yes alul madina àwọn ọkọ lẹ́nu báyìí. Ah. àwọn mọ̀lìkíyà náà sì gbádùn rẹ̀ gbádùn rẹ̀ ńgbà pẹ́ hẹ́n ṣáfi ọmọ wa ni. nígbà tí imam malik dé misra tó di wípé àwọn kankan hàn sí náà kan tó ń tako malik ara àwọn mọ̀lìkíyà náà gbà wàláhì ara wọn ò gbà ara wọn ò gbà kọ́dọ̀ ó lé. ṣe tó bá yẹ pé lóòótọ́ èèyàn bá wájà àwọn kíni tó bá ti rí ó mọ̀ pé ha ha àṣẹ wàhálà làwọn nǹkan ṣe tá a fi nírú eléyìí fíìsì ta níyì má jẹ́ kẹ́mi sínú ẹni tí ó tún dàrú èèyàn mélòó ní ó ṣe gbogbo nǹkan tá à ń pè lẹ́sìn lónìí òjò àwọn masáìlì masáìlì kan tó gbé ní kọ́ra àmẹ́ni tó sọ tẹ́lẹ̀ bá kàn sọ ìwé pé ẹ nísìnyàn pé tẹ́lẹ̀ bá pé lápájá mazhab malik ni àwọn kan bẹ táwọn sọ́ọ́dì malik àti ọ̀pẹ láéláé kò sí mazhab malik tàbí wọ́n ti jáde pọ̀ ń bàtẹ́ yẹn bá sọ wípé àdìsá nábì ló sọ báyìí ẹgbọ́ kò fi ti sẹ́ni kankan ọ̀rọ̀ ànábì náà ni ó lé ọ̀dà nábì lòun ti ń gbà àdìsá pé ẹ̀ lè fọ́ọ̀tì ẹ mọ̀ pé ibọ̀ kì í sí báwọn bá ṣe gbọ́ yé rú pé ẹ̀hẹ́ báwọn ṣe gbọ́ yé ìwọ ló wàá fẹ́ lose two pitch òun ni sọ ẹgbẹ́ ìṣẹ́ ń sèmi èso nífẹ̀ẹ́ ló ń tẹ̀mí o nìkan lọ sókè ni kò sẹ́ni kankan fún fẹ́ jáde sí Imam Shafi'i dé Madina ó dé Misra pẹ̀lú àwọn because àwọn àdáàsù ti ṣẹlẹ̀ kọ́lọ́run bá kó kàn tún wá ṣe ká sì máa ní sùúrù náà ni èmi fíìl mọ̀lẹ́mọ̀ ọ̀rọ̀ yìí sọ láwọn mọ̀dárísù wa tá a bá ní àtàwọn àlàkọ́ọ̀tù wa àwọn tá a bá ti pé wọ́n ní méìlù tí wọ́n ní inclination sí dáwà àbí ìmọ̀ ẹjọ́ ẹdẹ́ ká kọ́ wọn láwọn irú wàhálà tó ti ṣẹlẹ̀ yìí ká tó achieve ẹ̀kan fi lè appreciate bá a ṣe rí píìsì yìí ọmọdé àwọn nù. No bẹ́ẹ̀ ni ẹ̀yin ó rí pé láyéláyé nàìjíríà tá a wà nísìnyí ẹni tó bá witness civil war kò sí ẹnì kankan nù wọn tí wọn kọ́ ẹ jókòó kó dé ẹ má jà jagun máa o àbí ẹ má jà jagun máa ni wọn máa wí tọ̀sẹ̀ mọ̀ pé àwọn tí wọn witness ẹ̀ náà wọ́n máa sọ bẹ́ẹ̀ náà anybody tó bá karú àwọn nǹkan wọ̀nyí tó ti ṣẹlẹ̀ tó ah, pé ah afẹ́lọ́lọ́ yìí yóò rà pé ah afẹ́lọ́lọ́ yìí sọ̀rọ̀ pé ah àṣìyẹ́ làwọn náà ẹ̀hẹ́n ó wọ̀ pé táwa lèmi sí wọn pé kò sí ṣètánù lè gbáyàn mú o mọ́jẹ̀ nǹkan sọ́wọ́ ó mà tí ó mọ̀ imam shafi dé misra nígbà tó gbé àwọn ọwọ́ tí ń gbé kí ni imam shafi náà sì rí òun nìkan méjì tí mo fẹ́ sọ yìí àwọn èèyàn fẹ́ràn malik púpọ̀ ọlọ́run fún kọ́ bóòlù púpọ̀ lójú ayé pé ká pé yẹn wá Madina wọ́n sì ti ń lo mọ́tàbẹ̀ ní Andalus lójú ayé so ìfẹ́ràn yẹn wá débi wípé shafi fipẹ́ amúmọ́ malik ẹ ti ń gbé kọjá nǹkan tí mọ́lìkì kan kọjọ ẹ tún jẹ́ kó máa takú bí tó tọ́dísà nẹ́bì gan wa ẹ̀ ń ṣe mí mọ́ mọ́lìkì pé ibi tó mọ́ mọ́lìkì lédè ní Andalus tójó ò bá wọ́n máa lọ gbé fìlà kan jáde fìlà wọ́n ń pè ó ní wọ́n gbé sílá pé ẹgbẹ́ kalẹ̀ rọ ah bó làwọn ṣe báyìí. tọ irú eré ìṣe ṣáfì ò ní fẹ́ dákẹ́ bó mọ̀ pé ó sọ̀hún lẹ́nu pé ṣé mọ́lìkì wá sàfà ẹ̀ ni ṣáfì wa ń sọ báyìí ò ní báyìí mọ́lìkì náà ṣe báyìí bí ṣe ń ṣe yẹn tó báwọn yẹn mọ̀ pé mọ̀ ṣáfì lọ́pọlọ ara àwọn ọmọ kéwu ọmọ kéwu mọ́lìkì ní aṣáàbùn abdulaziz àwọn tó bá ka tíra fẹ́kẹ̀ ẹ́ almadhabi almuqara aṣáàbù asbag ibn qasim àwọn àfa màlìkí amisron ashab fúnra yẹn tó fi já àfa ńláńlá ni ashab àfa ńláńlá ni ashab ó wà wà mí sojú dùn ibi tó fi threatening dé pẹ̀lú ṣáfì ṣáfì yìí sì súnmọ́ àwọn màlìkí yàrá àwọn síbí màlìkí ashab ma wá sọ níbi ìforíkọ rẹ pé allahumma amiti ṣàfihìyà ọlọ́run pa ṣáfì ẹgbọ́n ọlọ́run jẹ́ kí ṣáfì yìí kú o ẹ̀wọ̀ ilà gahaba ilmu malik ah imam malik fẹ́ lọ ní ó fẹ́ mọ̀ dá ọgbà ẹ̀rú aṣáàbù ẹnubọ̀dì tó bá lọ́ọ́ lè ka aṣáàbù ó gbọ́dọ̀ mọ aṣáàbù dáadáa kó fáfá ńlá ńlá ni ló fi lè gbọ́ rọ̀rọ̀ iye ló fi fún ni ó tó o bá mọ̀ kankan pa aṣáàbù ńlẹ̀ ayé àfẹ́ lẹ́yìn láti lórí ibú ni. bí ti ń ṣẹlẹ̀ dún àwọn èèyàn mọ àwọn àfa o wọn ò mọ wọn and báyìí ṣe máa ń pírẹsẹ̀ntì rẹ̀ àwọn èèyàn máa ń gbé bá tuntun làwọn gbé wá ni. Allahumma amiti shafi'i ni wí rọ̀bí ló gbọ́ tó jọ wọn kí ṣáfì ló ń sọ bẹ́ẹ̀ ṣáfì wa gbọ́ gẹ́gẹ́ bí Imamu Zahabi rahimahullah ṣe sọ ọ̀rọ̀ yìí ni ṣáfì kọrin tí gbogbo wa mọ̀ pé tamanna rijalun an amuta fa in amut fatilka sabilun lastu awhadi n tó forin rẹ̀ nù àwọn kan bẹ́ẹ̀ kí n kú ashab tẹ́lá bẹ́ẹ̀ ṣe ẹ̀kan lọ́ka ashab mọ́tì kàtà ikú owó bó ṣe tó àwọn kan fẹ́ kí n kú ṣé tí mo bá kú fatilka sabilun lastu fiha bi awhadi èmi nìkan kọ́ ní kú náà ó yẹ lè gbọ́ kí Ṣáfì sọ ó wà ní aṣáàbò lórí ibú ni ó fẹ́ kí n kú toró ti mọ̀ pé ha ee aṣáàbò ni ntòròntòrò ni pé ó rò pé mo fẹ́ dá mọ́ Málíkì nù kò mọ̀ pé factors méjèèjì tí mo ní ẹyọ ọ̀kan ló prevail pé ha Málíkì tóbi ṣùgbọ́n an-nasihatu lillah wa li rasulihi wọ́lẹ̀kìtàbíhì wọ́lẹ̀ àìmọ́tìlì mùsùlùmí ló gbọ́dọ̀ ṣe tọ̀pọ̀ ẹ̀ṣẹ̀ táwọn abira wa ní lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹlòmíì mọ̀ ń tira rẹ̀ sí problem. iṣu tí ó fẹ́ kan kàn wọ́n wèé sáfà àtọ́fọ̀ ọgbà nàṣàtù nìlá kí ló dùn mọ́ lọ tiẹ̀ lọ́tọ̀ ó ní pọ́blẹ́mù ọlọ́run ní bí yes èyí sáfà kán ní pé ẹjọ́ ní sèwọ̀n tàbá fẹ́ sálọ̀ àlá tàbá rómi èyí sáfà èyí sèwọ̀n kankan ó bá já síbí kò bá já síbi kò kọ́ ọ wá ní ọlọ́wọ́ bó bì ọ́ bóyá ọlọ́wọ́ sì bì ọ́ nígbà tí ì sàfà ọlọ́wọ́ bó bì ọ́ níbi tó bá já sí ara nǹkan tí ń dá wàhálà lẹ́nu ó ń kálukú ẹlẹ́fẹ́ẹ̀tì gbogbo kìláàfù táwọn àfáà níbi pé òun gangan lọ́lọ́wọ́ bó bì èyí ò jẹ́ ẹlẹ́kejì ẹlẹ́kẹta ó ní wípé gẹ́gẹ́ mo sọ fún wa wàláhì tá a bá mọ àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sáwájú táwọn afá gbìyànjú láti correct kìí ṣe lásán ní ibùdó tẹ́mi à ń sọ pé rọ́fọ̀lì màláàrún anil aimatil alam tẹ́gbọ́n náà kìí ṣe lásán ó ní nǹkan kan ló fà nǹkan kan ló fà nǹkan kan ló fà àwọn náà sì mọ ọmọ kìíní yìí tó bá ti pa àwọn èèyàn tiwa la bá fẹ́ lò fún àyè fẹ́ mọ fẹ́ lómi ni ẹ sáà máa wò nísìn báyìí gbogbo àwọn táàjọ ń fọ̀rọ̀ láàrin ara wa táàjọ ń fa wàhálà nísìn tó bá láfa àkàtì bá ń pọ́nlé báyìí tẹ́ ẹ bá rí mistake ẹ̀ tẹ́ bá fẹ́ point out bíi pé bóyá ànábì ni lọ́dọ̀ ẹ bọ̀ ẹ ẹ kí ló dé bá ẹ sọ kí nìkan pé ṣe ẹ mọ ẹ mọ àfa súnà ni wọn náà yóò sọ fún yàn tiẹ̀ tó bá ti kan tẹ lómi ni ó sọ pé ẹ náà ó ti òun náà ti mọ̀ pé tóun bá gbà láfa súnà bóun ṣe bẹ́ni tóun fẹ́ràn lò lẹ́kọ̀ọ́ náà balò òun ló ti pé kóun kọ́kọ́ já àná kó ń bí dáa ni sódà kó ń ṣẹ̀ wá rùn ìyẹn ìsìlámì kọ́ lọ́n pẹ́ẹ́sì pé a kò qualify mo bá ronú nísìnyí òní kí ló dé tó o wá bá a sùn náà ó ní láti wá kinní kan tí ó fi wọ̀ síbi dá kó wa ní a ah, kò ní họ́rùmà kò lápọ̀lẹ́ kankan mọ́ ní tí ń ṣẹlẹ̀ ni ṣáwà ti wọ̀ kéésù òfin ló dàrú the same tira náà ni gbogbo ń kálukú jọ ń the same tira náà ni ah, àwọn afáàsùn náà ń kọ́ fẹ́ràn àwọn àṣìgbọ́ àbí láti wọ́n sọ náà nù bẹ́ẹ̀ kọ́ ni tọ́ bọ̀ tó bá ti kan tàbíkù àwọn àfáàsù náà tiẹ̀ nìkan ló mọ̀ ló ṣe lò fún ibi tí wàá la dé nù so kì í ṣe pé ẹ̀kọ́ ni ò fẹ́ kan sí but téèyàn bá fẹ́ ká appreciate wàhálà tó ti ṣẹlẹ̀ no ó mọ̀ yìí a good example kéésì sẹ́là kékeré làwọn àfáàṣe o wàláhì wàláhì min jami'il madahib ẹ àwọn àfáà máa ń kọ́ kínní yìí máa ń mọ̀ ṣùgbọ́n kò sí mọ́ fáwọn àfáwọn tán jókòó ẹ dákun ẹ má bínú èmi kan sọ èyí tí mo mọ̀ díẹ̀ díẹ̀ ni o dákun torí Ọlọ́run but ẹ máa ń wù mí pé ká tiẹ̀ tẹ̀ kan gbọ́ pé kí ni tá à fà gan so that I'm a solution rẹ̀ nínú àwọn àfa àtẹ̀lé katira àwọn tó gbé èyí ó kọ́ fíkì ń bẹ̀ èyí náà tó wá kọ́ adab adabul khilafi àbí àbí insaf oníbùdàbùbàr anamí kò fẹ́ sádìsì kankan tí ó wà yóò pé hada delilun ala anna anything tó bá ní ṣe pẹ̀lú mọ̀ àbí wà àbí kan yóò sọ bẹ́ẹ̀ kì í ṣe lásán lẹ́ẹ̀rí ṣe ilé ìgbà tóun ti lò ó tán tó wà lára rẹ̀ lónà pa ah, bó ṣe ká ṣe nìí kìí ṣe lásán lẹ́rí pé bílọ̀ lùbárì ló ṣe tíra ìsọ́ọ̀fù náà ìsọ́ọ̀fù kí ló bá ní pé kìí ṣe mọ́tàbù tiẹ̀ mọ́tàbù málìkì ni wípé ká má ṣe àlìjáàrù bìlbàsímọ́là mọ́tàbù ṣáfì ni ká ṣe jáàrù bìlbàsímọ́là so òun wà ní malik ó wà ní malik yẹ pé àánú ah, nù masala yóò lé tó bá malik yà ṣe ń fa ìlú fi ṣe ìsọ́fù fáwọn ṣàfihàn yànà olùsọ̀lẹ̀ ìsọ́fù so bọ̀tẹ́ ìnàbàtí katira rẹ̀ rí ìsọ́fù tọ́yúrú àwọn kan wòye béèrè sẹ́yìn tó wà lórí social media ni ó ka listiskalo yóò kàn tàn hídù ẹ gbọ́ èmi ò lẹ́nu kankan rí tí ò ní tíra ń lé tó ní hard copy tèmi èmi ò kí gbọ́ rí o táwa ló ta tíra volumes mẹ́rin tán lórí soft copy àbí èmi ò wọ́n máa fi ń chẹ́ẹ̀kì ni pé information yìí wà ń bẹ tẹ́ page and grade kan ìtẹ́sí ń wá nìkan ni wọ́n máa ń lọ bẹ̀ tọ́ kí ló dé tí wàá lò ní ṣẹlẹ̀ ìtẹ́yàn wá ń wá nìkan náà ló lọ yóò dá wàhálà lẹ̀ tọ́ irú kíní wọ̀nyí ó ṣẹlẹ̀ káàkiri ní gbogbo kódà láàrin àwọn ètò jójó súnànà ó lè débi pé al-Khatib al-Baghdadi àfọ̀ oní hadisi àgbà tààrùkù Madinatu Baghdadi ní alkifaya ni fẹ́ sí ná fánù kan nu hadith tí ò ṣe tíra lórí ẹ bó ṣe ṣe àwọn issues ń tó ṣẹlẹ̀ tó bá àwọn àfa wàláhì ibi tẹ́tì mọ̀ yà àfa nù àwọn issues lálá ṣẹlẹ̀ tó yóò sọ tọgbẹ́ tó bá kà ní ok báyìí ó mọ̀ wá wọn ò ní fi gbogbo sọ torí pé wọn ò kí ẹ̀yin yòókù mọ̀ pé ẹni tó bá jẹ́ àfa nìkan ni ó mọ̀ but nísìnyí kọ́ al-Khatib al-Baghdadi yìí ní pínlẹ̀ bàbá ẹ̀ Shafi'i ni ah sorry hambali ni hambali ni but òun fẹ́ràn àmà púpọ̀ àwọn kan bẹ ní mọ́sáàbù kan táwọn fi pé ah no àwọn fẹ́ sọ pé mọ́dọ̀dọ̀ lágbájá mọ́dọ̀dọ̀ lágbájá àwọn gbà ah mi ò fẹ́ mọ́dọ̀dọ̀ lágbájá yìí ó wá change mọ́sáàbù sí ṣáfì yàyàyà ó lè jẹ́ mọ́sáàbù sí ṣáfì yàyà àwọn mọ́sáàbù tó ti kó wọ́n fẹ́ fìtínà rẹ̀ pa láwọn àwa mu ni o wọ́n tó mọ̀ gbèsọ́kàn àwọn táwọn tó já àwọn ọ̀gá ọmọ òun náà sáà máa ń fi wọ́n lẹ̀ ó wá lé débi pé bákan tó fọwọ́ ṣe tó wàláhì lẹ́yìn ìgbà tó kú tán bíi twenty years or thereabout abdulhab al-anmati ní rìpọ́tù ẹnìkan sì jáde ó sì mú ake báyìí àáfàá lẹ́nu tó pàdé àáfàá yìí ló pàdé o àáfàá lẹ́nu tó pàdé àáfàá tó pàdé yìí nísìn àǹbálí lòun náà òun jẹ́ àáfàá tó ní ìsọ́f ọwọ́ lágbájá kí ló ń fa àkéṣe ó lóun lọ sí adhahabu ila qabr khatib sàárè sàárè Khatibul Baghdadi ni lọ mo fẹ́ lọ lè wù ẹ̀gbọ́n èyí ti kú tán ibi tí bínú tún bí dé mo fẹ́ lọ lè wù sàárè rẹ̀ mo bá wù mo gbọ́ pé wọ́n ní kana yahutu ala ashabina alhanabila ta ẹ máa ń yẹ̀yẹ́ àwọn hanabila àtọ́jà wọn tiwa pé èmi náà fẹ́ ṣiṣẹ́ dáadáa ṣe ládàá yẹn bá láyé ó ti kú bọ̀ kémi náà ṣe ń gbà tó kú táyì. Ah! abdulhamid ti wá ní sẹ́yìn fún tíyẹn bá karú àwọn nǹkan wọ̀nyí tó wá òpè ah bọ́ irú rẹ̀ ò sí mọ́ nísìn ó yẹ kẹ́hìn pẹ́ fọ́ta àwọn kan èyí ò mọ ìyàfa wọn ò gbowó lórí ẹ̀ ó wá sọ fún pé ah òun wá sọ pé wá ẹni tó ń wí inna hadha rajul alimun kabir afa ńláńlá ni ẹni tó nípo ni ẹni tó ní nǹkan báyìí ni òun ló ṣe báyìí òun ló ṣe báyìí kéṣe ó nígbà ah, tó wá sọ fún tán fata kọ́dà mo tún ní ọwá tú bá ń bẹ wọ́n ní ohun ah, ọmọ ìtọ́sọ ah, fún òní pé ó ti tọ́ sí lòun fi ṣe tí ẹ rú àwọn ọ̀rọ̀ yìí lẹ́rìí sometimes ẹni lẹ́ẹ̀kan táwọn àfáà bá kọ ó ní túmọ̀ ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá tí ìwádìí wà láìpẹ́ nǹkan sọ lára àwọn sọ lára o wà láì wọ́n sọ lára o tẹ́ ẹ bá ọ̀rọ̀ yìí tó wà báyìí ó ní fẹ́ẹ̀tì káàkiri lẹ́ẹ̀fì tẹ́ ẹ bá gbọ́ fáwọn tó bá study hadith jẹ́ ẹ gbọ́ pé nìkan sọ pé kúlùmọ̀n à ń sọ̀fà alima andal muhadifina ba'dal khatib iyalun ala kutubi àbí amanka pé kullu man ansọ sẹ́yìn wọ́n kullu man ansọ báyìí kì í sọ̀rọ̀ lásán kullu man ansọ fa ẹni tó bá ṣe ìsọ́ọ̀fù tó wà objective yóò mọ̀ pé gbogbo ẹni tó wà lẹ́yìn àti gbogbo àgbàdì tíra ẹ̀ ni wọ́n gbára lé ìtumọ̀ ìfọ́dà àwọn àfa àti wa gan-an náà ẹni tó sọ ibnu nuktatal hanbali ni hanbali lòun wọn fáwọn hanabila náà ni wọn ní iṣu pẹ̀lú kọjú pé ẹ má dààmú ara yín kullu man ansa hanbali ní ẹ má jà parọ́ ẹ jẹ́ ká ṣe déédéé ẹ má jẹ́ ká kọjá là àtàwọn àtàwọn àfáàwà náà tíra rẹ̀ náà là ń ká àkọ́dà bá àbá fi hàn yín ẹgbọ́n ń jẹ́tẹ̀ ìbáṣọ fún ìpìtàn lágbájá àwọn tíra ẹ̀ lẹ́ńkà àwọn ọmọ pé kí ni báwọn ni ara nǹkan tán fi paná rẹ̀ ni wọ́ọ̀dù kúlù mọ́ náà ń sọ fèyí ṣe lásán ó láwọn ti ń sọ fún bẹ́ẹ̀ ló ṣe rí kókó tí mo fẹ́ sọ bá a ṣe sọ òní pé ṣe é rí khilaf yóò máa wà ṣùgbọ́n khilaf yìí n ti ń ṣẹlẹ̀ àwọn factors tó wà mẹ́ẹ̀ kọjọ́ ọ̀rọ̀ factor ẹ̀sìn nìkan ó kọjọ́ factor ẹ̀sìn nìkan àkàn ó wọnú ju factor ẹ̀sìn nìkan lọ kódà àwọn èèyàn sì máa fẹ́ exploit ẹ̀ pé torí wọ́n mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ládá ọ̀rọ̀ ikhlas táwọn sọ ó wà subjective kò sí measure ẹ eh? nǹkan tó wà nù ni ẹ eh, ọgàlùkù máa ń sá pamọ́ síbẹ̀ gba ọ lẹ́ni mi ò ní ìkíláàsì náà yàwó on the service kí ni wọ́n wá ṣe àwọn èèyàn táwọn á fẹ́ bẹnu àtẹ́lu àwọn èèyàn tí wọ́n fẹ́ bú wọn torí pé wọ́n ṣe mistake àbí wọ́n kàn ṣe mistake wọ́n wá sá sábẹ́ ẹ̀rọ wá hìrùkà àwọn ọ̀rọ̀ kan táwọn oníhàdísì máa ń sọ láàrin ara wọn pé ok ẹ kí ló dé sẹ́mi ò lè sọ ni sẹ́mi lọ́bàá náà sọ́bàá iná kọ́láwájá hmm? tọ́kàn á sásá bẹ́ẹ̀ tán kọ́ ẹ mọ̀ pọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn náà kọ́ nígbà tí wọ́n sáà mọ báwọn ọ̀rọ̀ yìí ṣe wá wọ́n ní ah, iṣẹ́ wọn láwọn sọ́láfọ́ náà mọ̀ ń sọ bẹ́ẹ̀ àbí kí ni ó àṣe kí ni ọlọ́gọ́ ṣe ó ní wọ́n láwọn sọ́láfọ́ òun mọ̀ á gbé sọ́pọ̀ pé ah, sáwọn sáfà náà mọ̀ ń bú èèyàn báyìí yóò pa bọ̀ kó yẹ kán but àwọn mọ̀ọ́mọ̀ mú kinní yẹn kó out of context then ìwọ náà torí ìbẹ̀rù títóbi àwọn sálàfù pé ọ̀dà ah, àwọn àfọ́sọ́là yìí rẹ̀ gbá ah, àwọn ọ̀rọ̀ yìí àmọ̀túnmọ̀ rẹ̀ a good example a good example àwọn àwọn ní hadith kí n sọ̀rọ̀ gbígbé àwọn ìyàgbọ́n àwọn yẹn máa ń dá a pé kéèyàn bú yàn jáde wá tàdín nù ẹ̀ jáde wá tàdín jáde wá a ní kẹ́lìmẹ̀ jáde wá tàdín nù tàwí ṣebí méjì ni àbí jar onígbà alágbájá kò sí ní tó da eléyìí náà ò sí ní tó da ṣebí tàdílù nígbà alágbájá sí ní tó da àbí àwọn òrí tàdílù rí lọ́dọ̀ yín jaru wọn tàdílù lẹ pé méjì ni méjì tán wí ẹ ṣe pé ìtọ̀ àwọn sáràfù àwọn méjì náà wọ́n sì pé èmi ò àrí tàdílù rí tàdílù tiẹ̀ fáwọn tó bá fẹ́ràn nìkan ló ń ṣe táwọn jẹ tiẹ̀ ó ṣe jaru fún ẹni tí ó bá jẹ tẹ́lẹ̀ ó ṣe tàdílù fáwọn tiẹ̀ àbí jaru wọn tàdílù wọ́n sì pé ẹ gbọ́ jáde wọ́n tàdílù pé járí tàdílù náà ọ̀yá tàdílù rà tọ́ ẹ fi pé wọ́n má pa kàn ní wọ́n fapá kàn lẹ̀ tọ́ kí wọ́n á fún yín lẹ́gzámpù jẹ́ básíkò mi bá ní tó ẹ mọ́ sọ èyí tá a sọ yín náà kọ́ lọ́ọ́ fi sàǹfààní ẹ dákun ẹ má bínú nírú àwọn irú conference báyìí mi sábà fẹ́ lo báwọn academic ṣe máa ń ṣe pé ká máa define in tí mo bá fi ìpá àwa mo lè relate pẹ̀lú because a fẹ́ solve problem ni ẹ̀bùn a fẹ́ solve problem ni àwọn ọ̀kọ̀ọ̀kan tẹ̀ ń sọ lárúbáwá ẹ máa bá a sọ yorùbá tọ́ ọ̀dà àbí iṣẹ́ àmọ́nú tẹ́ fi kòmílétí kàn. ọ̀dà pẹ̀lú ògùn ọlọ́run máa gbìyànjú tọ́ ṣe é rí àkọ́kọ́ tí a bá mú ọ̀rọ̀ àwọn oníhàdíf wọ́n gbé jáde wá tá a dé lìkàtà nítorí maslaha ńláńlá kan tó lọ pẹ̀lú ọ̀rọ̀ ẹlẹ́kẹ̀ẹ́ an-nasihatu lillah wal kitabihi wal rasuli. wọ́n wá kọ̀m̀pìà rẹ̀ pẹ̀lú pé ha ká mọ iyì àwọn èèyàn àwọn àfa káwọn bá ṣe tó a ah, méjèèjì yìí ló fẹ́ papọ̀ ní sẹ́ èwo ni ká ṣe ẹ gbọ́ èwo ni ká ṣe nínú méjèèjì a ah, bàbá ni ká dákẹ́ báyìí àwọn èèyàn ń bọ̀ lẹ́yìn wa wọ́n lò wá kó tó pa ti dá pẹ́pẹ́ àìbíyàn dáadáa làwọn nígbà tó ti sọ nǹkan nísìnyí bẹ́ẹ̀ náà ló ṣe rí wọ́n wá gbé síra wọn wọ́n wá ní òkè ọ̀dà á ṣàlàyé ẹ̀sìn á ṣàlàyé ntí lágbájá tá a fi lè fi gbàdíìsì rẹ̀ á ṣàlàyé ntí lágbájá kó sí níbí dáa níbi àdíìsì rẹ̀ tó dà tó lè jẹ́rìsì bóyá òun ló fà tó fi rọ àdíìsì báyìí á ṣàlàyé àmọ́ a ní kọjá àlà ń bẹ púpọ̀ tó ṣe é mọ̀ pé ìmọ̀ tiwọn láàrin ara wọn ìmọ̀ tó jẹ́ ìmọ̀ tó wọnú ni wọn ò mọ̀ pé yóò dọ́rọ̀ gbogbo àwa yìí ẹ má yẹ nǹkan yín ọ̀pọ̀lọpọ̀ kan tó ń sọ ẹ wọn ò mọ̀ pé yóò dọ́rọ̀ gbogbo àwọn àwa mọ̀ báyìí kọ́dà àwọn àfáà gan mélòó ló gbọ́ tó wíyé ká tó sàwámù àwọn ti wá sọ wọ́n ti gbà á wá ọwọ́ àdọ́dọ̀ àwọn àwa mọ̀ àwọn àwa mú wọn exploit nísìnyí báyìí jẹ́ fún example nínú àwọn tó jẹ́ àwọn oníhadisi à ń pè nìkan ní aban buna abi ayash aban buna abi ayash èèyàn dáadáa ní lẹ́sìn èèyàn dáadáa débi wípé minal ubadi ladina yushiru layl bilkiyam yóò ṣe kìyàmù lé lóru ọ̀sán rẹ̀ yóò fi gbàwẹ̀ ó dẹ̀ gba hadisi wa lọ́rọ̀ anas bonu malik àti al-hasan al-basri hadisi tó gbà lọ́dọ̀ anas ó tó bí one thousand five hundred ṣùgbọ́n ṣe mọ̀ wípé ẹni tó bá jẹ́ ní tí bá ń sin lọ́hùn tí kì í kò bá ti jẹ́ fídìyàn àwọn ní hadith ń wẹ́ni tó lè dè nǹkan mọ́lẹ̀ wọ́n sọ fún un bẹ́ẹ̀ náà ni kò ṣe rí sanas ló gbà wá kó má gbé anas sí abdullahi abbas kó má gbé abdullahi abbas sí ee àwọn wà áfẹ́ ìléyìn tán. aban tóun bá fẹ́ gba hadith wa yóò wá mú hadith hadith tó jẹ́ anas yóò gbé fún hasan basri yóò gbé hasan fún anas bó ṣe rí yẹn implication ńláńlá ni lọ́dọ̀ àwọn oníhadith kí ni implication ó ní wípé tó bá ṣe pé lóòótọ́ hadith tó ń wí Anas bin Malik ló bá gbà wá lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ìtumọ̀ pé n ta lè fi ṣẹ̀rí inú ẹ̀sìn ni tó bá ti wà sahih bó o bá gbọ́rọ̀ Anas fún Hasan Basri ọ̀rọ̀ tàbí one thousand five hundred àdìsí báyẹn àwọn wàá woru àbúwáàbù tí ó wọ̀ nẹ́ẹ̀sì ká ó ṣe mistake ládìsí sọ̀láàt ó ṣe mistake ládìsí zakat ó ṣe mistake ládìsí àwọn wa dúró èèyàn tí ó lóru mistakes yẹn aburú ńlá ilé àbá ni ò ṣe bídà kankan o tọ ìtí mo fẹ́ fà yọ bẹ́ẹ̀ ni pé ṣe ayé lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn èèyàn ó mú bí gbọ́wọ́ ọlọ́dẹ àdìsí báyìí sọ ń bí dàwọn máa fẹ́ pa ń wo kọ́dọ̀ oṣù náà tí kò lè há nǹkan dáadáa wọ́n máa ń pa òun náà so gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtọ́fẹ́ máa lé àwọn èèyàn nísìnyí tó bá fẹ́ kó ọ̀nà bàbá yìí wọ́n lẹ̀ wọ́ gan ẹ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ ha ẹ̀gbọ́n ẹni tó pariwo pé súnà ni súnà ni súnà tó fẹ́ la yí dídá wọ́n gbọ́ bẹ́ẹ̀ náà tó lẹ̀ kò jọ bí ọ̀sẹ̀ pín in lónìí pé bídà nìkan kọ́ wọ́n fi ń lẹ́yìn tí wọn hadith yẹn làwọn wà áfta níjọ́ tí bídà ó bá affect hadith yẹn wọ́n wà áfta yìí tí hifzu kékeré mọ́ lè ha nǹkan ó bá affect hadith yẹn wọ́n wà áfta yìí tí gafla àìmọ́kà nǹkan kún ó bá lè ha wọ́n wà áfta yìí sẹ́wọ̀n pé nǹkan tó wà áfta pọ̀ ẹni yìí àwọn tán fẹ́ lo mọ́nájú wọn wá yọyọ kan wọ́n wá jẹ́ kó wà pé wọ́n wà pé ah, àwọn èfi yóò ṣeré ìwé fún bídà ṣeré yes wọ́n èfo bídà ṣeré ṣùgbọ́n àwọn èfo lódò náà ṣeré o wọ́n èfẹ́ tí ò tí ò lè hadith ṣeré ìtumọ̀ ẹ̀ pé tíwọ̀ náà bá wà ń bẹ tíwọ̀ náà wà bó ṣe wà ń tó dúró dáadáa tó ní súnà tó ní gbogbo ẹ̀ tán tán bá gbá ọmú torí ẹ̀sẹ̀ ọlọ́ọ̀nà ìwọ náà kò sí so ibi tí wàhálà ti dé nù wọ́n wá já in fact ẹ̀rì wọn dáadáa ibi tó lọ́ ó ní hadith lòun fẹ́ sọ hadith anabi sallallahu alayhi wa sallam nítorí rẹ̀ tó bá rẹ̀ nìkan tó bá jáfa quran lónìí báyìí wá sí pé quran ní ìsìlájú a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ẹ tààkà ṣé kìrà ìwáyà afṣàbí àná asimu lanka ẹ bá ṣe ń ká ní sí àfa ńláńlá ní hafs ní asim lọ́dọ̀ àwọn oní hadith lọ́dọ̀ àwọn oní quran àfa ńláńlá àmọ́ lọ́dọ̀ tiwọn wọn ò sọ pé kì í sáfa ìtàn kan sọ pé ha aléwo títóbi asim bọ́nà bíi najud ká sọ pé n tó bá gbà wá àbí káwo títóbi hafs ká ní àdìsẹ́ wá sọ yípa àmì ara wọn ni wọ́n fẹ́ protect àdìsẹ́ ànábì àwọn wá gbọ́ ọyé pé n tó fi sọ pé asim ò mọ àdìsẹ́ àwùjẹ olódo ni no kìlá asim yẹn tó ní takùn hafs náà lòun náà fi ní fi ṣèjọsìn the same aláfàlà yìí tó ń wí iṣẹ́ bàbá aládìsọ wí nísìnyí kò ní fíkìw kò ní mọ́sáàbù kankan ó lè pé ẹni tó lẹ̀ tí wọ́n sọ òun fíkì ẹ̀ náà ní ń lò tí mi sẹ́sìn yes ìyá abúlé sọ́dọ̀ kọ̀tán nínú àwọn àfọ́n ní hadith ńláńlá ni fíkì Abu Hanifa ní bí sẹ́sìn bọ̀tán bá bí ń pé Abu Hanifa ń kọ́ yóò ní da'ifun fil hadith àwọn ti wá gbọ́ yé àwọn ti rò pé pé ń ṣe báwọn ti mọ̀ Abu Hanifa already ìwọ́n ara jẹ́ lẹ́yìn òjò káwọn ẹ̀mọ̀ Abu Hanifa fàbá múra bí àyà ṣì ní sí kò ṣe bídà kankan ṣùgbọ́n ẹni tí mo ṣe lọ́wọ́ ni tọ́ àwọn àfáà wa pé lórí ẹ̀ irú ẹni tó lálà sí ẹ̀mí rẹ̀ jù nítorí tọ́lọ́ oníṣòwòbà ṣùgbà wa lálà sí rẹ̀ gẹ́gẹ́ bí ṣùgbà fi tẹ́ one thousand five hundred hadith bí ìṣe mọ̀ ń rí nánu tẹ́ ẹ bá rí dókítọ̀ tó bá gbé dókítà pé òun ní í ṣe sọ́jì tán bá lẹ́nìkan bá ṣe mistake pronounce bá ṣe mí ha ó ti pa ó ti pa iṣẹ́ rẹ̀ ni ṣùgbọ́n àwa lè mọ àbáàn débi wípé ẹ máa gbọ́rọ̀ yóò ẹn tó wá jẹ́ bí ẹgbẹ́ tó jẹ́ bí àáfàá fún mọ́mọ́ àwọn ọdún àǹbàlì ẹgbọ́n tó sọ pa àbáàn kẹwàá gbọ́n táwọn èèyàn fẹ́ tù sí ẹ̀yọ́ ìgbó lọ́pọ̀lọpọ̀ gbàtà bá gbọ́dọ̀ àwọn aládìsí mi pé wọ́n ni wọ́n lè ní àfáà kan sọ wípé kọ́dà kóhun ṣe zìnà ẹ́ ó tẹ́wọ̀n lọ́rùn ojú kóhun ṣe bídà lá ní irú bídà wo ló irú bídà wo ló irú bídà ò lówí ṣé n ti ń wí ni pé kóun ṣe zìnà òun tọ́ ọlọ́run ju kóun ṣe bídà tẹ̀sùbà lọ. èèyàn ń sọ̀rọ̀ tẹ̀já home ń sọ̀rọ̀ pé ẹni tó sọ fọ́lọ́run ọba kò ní sífàtù ara pé bíi bíi pẹ́ni tí ó exist ni ń sọ̀rọ̀ bí ẹni tí ń sọ wípé òun bóun ṣe wà ìmánì òun àti ìmánì jìbìrìlù kankan náà ni ń sọ̀rọ̀ àwọn bídà ńláńlá báwọn. ó wá fẹ́ kó mọ iyì rẹ̀ bó ṣe tó pé lè gbéyàn kó mọ ẹ̀sìn pé zina kéré sí ìwọ wá mọ́rọ̀ rẹ̀ ó wá fi ọ̀rọ̀ yìí ó wá fi ní àbídà náà o tọ bí òṣè bídà rárá ti bẹ́ẹ̀ yẹn tí la an azniya ahabu ilayya an an aban hmm? ó wù mí ju kí n gbà dis lọ́dọ̀ àbá ń lọ tọ́ba ìpè kìkì dàtí wáyé gbà á lọ lè wò dáadáa ń bí díà kí lórí yàgò olùjọsìn ọlọ́run ṣùgbọ́n tó wò ní pé ha kí ẹ fi lè mọ yìí ìtàbà ní kò sí àwọn àdís one thousand five hundred àdís ní mistake ah ẹ omi tó ti wọ ni kí ẹ fi lè mọ pé tí ń ṣe gbọ́dọ̀ pa oníbàdàn ìgbà kí ẹ fi lè mọ pé tí ń ṣe burú sẹ́mọ̀ sí mọ́ bẹ́ẹ̀ mọ́ sẹ́wọ́n pa aráàmù ni bìlì ìjùmọ̀ ẹ bẹ́ẹ̀ ni ẹ̀hẹ́n fẹ́ràn pé mọ̀kí mi ò lè ṣe zìnà bẹ́ẹ̀ a mọ̀ èkí wá ṣe zìnà tẹ̀wọ̀n pé mi ò lè ṣe o yùkì bá ah, sọ̀rọ̀ rẹ burú bá ó burú ní ẹ̀mọ́ ní. àmọ́ tòun ti bẹ́ẹ̀ bó ṣe sọ tó ń kọ́ ọ̀rọ̀ àbánu dá wàhálà alẹ̀ òun ni mo fẹ́ sọ. kèé ṣe pé gbogbo ògbà tó wá gbà wọn ní hadith sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ náà dá wàhálà alẹ̀ o ó dá wàhálà alẹ̀ o àwọn àfáà náà ni wọ́n tó ń mánéjẹ o kò mọ̀ rò pé àwọn sáláfà tó bá ti sọ báyìí kò dá wàhálà alẹ̀ o dá wàhálà alẹ̀ náà wọ́n manage ẹ̀ ní so ìyẹn náà bọ̀rọ̀ pé ee eh, no nígbà tó ti ṣe tí ò dá wàhálà lásìkò tó bá òògbẹ́ sì yẹn ni òun ó dá wàhálà lásìkò tiwọn náà tó ọjọ́ mọ̀ ń fà tó ń gbà tí wàhálà ìwà pọ̀ torí àbáni ni kìíní kan tó ń ṣe ìbáàdà ó dàgbà ní age then ó sì wà ní family ńláńlá okay ó wà ní family ńláńlá wọ́n wà lọ lè bá ṣọ́ọ́bà ṣọ́ọ́bà ló fẹ́ ló lè jù lórí àbáni pé ah ah jọ́túrú ọlọ́run kánú dúró wàhálà yìí ti pọ̀jù àbánu tó fẹ́ pa yìí ẹ ṣe tí ẹ ṣe pẹ̀lẹ́ pẹ̀lú rẹ ẹ ṣe pẹ̀lẹ́ pẹ̀lú ẹ. Ahmad bonu Zaid ló lọ bá ṣùgbọ́n àwa sọ fún un pé ah ẹ mọ tí ń ṣe ni kéde pé mo hate ẹ ọ̀dà àfúnmijọ́ bẹ́ẹ̀ ta kí n fi rò ó kẹ́fìlẹ̀ mọ̀ pé àwọn náà mọ tí ń ṣẹlẹ̀ kò lè bá àti máa sọ pé àwọn ẹ̀wọ̀n àti mọ̀tá ni àwọn ẹ̀wọ̀n ni ọlọ́run àwọn tó bá ṣòro fún báwọn kan gbà báwo bàbá o kò sí ẹnìkan kan tí òdodo lé lórí rẹ̀ ó ń kálukú ń tẹ ìfẹ́nu rẹ̀ mọ́lẹ̀ ni so má tó wá kó bá ẹni yẹn lọ́nà tó fi tí òfin ní gba òdodo yẹn má kó bá tó o bá mọ̀ pé o bá lè yanjú ọ̀rọ̀ rẹ̀ níbi tí ó ti assist ẹ̀ tí ó fi lè rò ìyẹn ni the best ọ̀rọ̀ lè bá pé amadu bonu zayid ló lọ amadu bonu zayid àgbà àgbà afáàlájì sí ni wọ́n wá bá ṣóbà sọ̀rọ̀ ṣóbà wà lóhùn gbọ́ ìgbà tó padà yá ṣóbà ni ah, eh? ó ní ọ́n sọ fún Hamad ibi tá a fọ̀rọ̀ sí òun ò lè ṣe innaka sa'altani an akufa an aban ó sọ fún mi pé kí n pẹ́nu dúró pa aban wa innahu la yahillu al-kaffu an n gbọ́dọ̀ kó ẹnu dúró pa rẹ̀ fa innahu yakzibu ala rasulillah ó ń parọ́ mọ́ ànábì ni dáìdámà rẹ̀ ni abáànù tóbi lẹ́sìn abáàní ń gbàwẹ̀ abáàní ń ṣe náfílà ṣùgbọ́n torí pé abáànù ò ní hẹ́vù ó ń fi nǹkan tí sọ̀rọ̀ ànábì ó fi ń tì sí èmi sì mọ implication rẹ̀ ó mú ṣe fẹ́ ṣe ó mú ṣe fẹ́ ṣe mi ò hẹ́ẹ̀tì rẹ̀ ẹ́ fa ìnáhù yakdhubu ala rasulih kìí ṣe wípé ṣúbà ẹsẹ̀ ń wá káàkiri àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà kẹfìlẹ̀ mọ̀ pé kìí ṣe iṣu tó rọrùn láàrin wọn ṣúbà ti sọ wíjáde nọ́dọ̀rù jẹ tòun ti bẹ́ẹ̀ nígbà tí wọ́n rí pé wàhálà ṣúbà pọ̀ Hamadu bùnú sálàmù ọwọ́ agbóni aládìsòro ni wá kí ló dé ó fẹ́ pa ni àbáàn khairun min shu'ba yes àbáàn ò fẹ́ lóore ju lọ yes so gbogbo àwọn nǹkan tẹ́yìn tẹ́yìn kan kìí ṣe ojú lásán wọ pé wọ́n kàn sọ wọ́n kàn lọ́nà wọ́n fà á fà fà fà kí ló dé so èyí tó sọ̀rọ̀ máa sọ pé wọ́n ní ẹnìkan lè mẹ́nìkan wá ní a kọ́dà yìí tẹ̀ tó ń bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ń kọ́ o náà nǹkan ṣe yín èyí má ní yín tó kìí ṣe bẹ́ẹ̀ o láàrin àwọn sálàfù wa náà nǹkan náà ń bẹ láàrin wọn tọ́ táìmù tí mo ní ó pọ̀ but ẹ jẹ́ kí n fún wa ṣe é rí anybody tó bá fẹ́ jó ní mímọ̀ dáadáa tó sì fẹ́ jáfa dáadáa bọ́lọ̀ bá fún yàn níwà dáadáa wàláhì kìí ṣiṣẹ́ kékeré kìí ṣe oore kékeré kìí ṣe oore kékeré hmm? èèyàn tẹ̀ máa ń bẹ ọlọ́run ọba lọ́tọ̀ lórí ẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ jẹ́ tọ́líbẹ̀ ẹ̀lì èèyàn máa ń wo pé ta ẹ jẹ́ ká àwọn ọmọ wa ká àwọn ọmọ wa náà nìyẹn náà pétọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ jẹ́ ẹ̀lì fẹ́ jọ náà ni nínú àwọn wa ò lè jọ gbogbo wọn ta ló fẹ́ jọ ń tí wọ́n bá ti mọ̀ wọn ara rẹ̀ pé tó rọ̀ ní ọ́ ó wò kókè ta ni mo jọ nù wọn ó rí ó wá ní ṣe tàkálùfù ẹni tó jọ ó ní gbé ibora rẹ̀ ara wàhálà mi nù ara ti ń dá wàhálà lẹ́nu wípé àwọn èèyàn ń gbé sáwọn èèyàn lọ́pọlọ pé bákan làwọn sálàfù wá ṣe rí bákan gbogbo wọn so wọ́n ń ah báyìí náà wá ṣe ṣe ẹni tóun náà lé náà fẹ́ ṣe pé òun lé ẹgbọ́ wọ́n sọ pé àánú ah, àwọn èébù wọn àwọn èébù wọn ó láàánú rẹ̀ tó bù ní ó bù gan ẹni èébù wọn ó ní ọ́ ìmọ̀lẹ̀ rẹ̀ yóò ti ṣètò súnà rẹ̀ ò ti pè é ó ah, ti jọ wọ́n ẹ bá wọn kọ́ àwọn kan bẹ tí wọ́n lè àwọn kan bẹ tó pé wọ́n yára sọ̀rọ̀ àwọn kan bẹ tó pé àwọn náà tó bá ṣe tẹ́kọ̀ọ́ láàárín ara wọn gan kọ́ o wọ́n mọ̀ ń sábà mọ̀ yá mo ti wá sọ báyìí láti parí ọ̀rọ̀ yìí kí nǹkan mọ́ ọ̀rọ̀ yìí kì í fi parí alimami ya ibn ma'in ó sọ̀rọ̀ méjì táwọn náà sì mọ̀ láàrin ara ṣùgbọ́n àwọn àlàwà ń ṣe àwọn ọ̀rọ̀ wọn gbọ́yé sẹ́yìn gbogbo ọ̀rọ̀ táwọn sọ táwọn sọ láàrin ara yìí ti ń dá wàhálà alẹ́ náà kan ó dá wàhálà alẹ́ lásìkò tiwọn náà jẹ́ mo sọ fún yín àmọ́ àwọn àfáà dáadáa náà wọ́n mánéjì ẹ̀ láfi báyìí tá a báyìí tabawa aláfa àkàn tó náà ń gbìyànjú láti mánéjì káfà yẹn kó má gbàgbé láti máa fi bẹ̀ lọ́nà ọlọ́run bá dákun kàá sí dáadáa fún mi ẹ gbọ́ èyí ò ní òfin ní discourage yẹn pé ah èmi ti rí kíní ọ̀dà èmi náà fẹ́ wà nínú àwọn tí ó ṣàtúnṣe tọ́ tó bá rẹ́ ṣàtúnṣe yóò lè lórí àwọn tí ó ṣàtúnṣe wọ́n mọ̀ wá tó bọ̀ wọ́n lè máa rọ ọ̀fọ̀ wọ́n ṣàkóso ọlọ́run dákun yìí níṣẹ́ kan dákun sáà gbélé lọ gbélé tọ́lọ́ba padà gbá tán ọlọ́run ọba èyàn ó rori padà dà lóye tẹ́ pé wọ́n mọ̀ sọ̀rọ̀ pa lágbájá ló ṣe báyìí lágbájá ló ṣe báyìí. alimami ibn Ma'in rahimahullah òun afa dada afa oní hadith dada ni kò sí báyìí sọ jáde wa tá a dé tẹ yọ ko òun náà ìmáàmù ní bẹ. jazallahu sheikhana khairan kathiran fi dunya wal akhirah. tọ́ àtikọ́ ti tó ah baba yẹn dákun torí ọlọ́run kọ́lá bóyá ìṣẹ́jú méjì ẹ dákun ẹ jẹ́ dákun torí ọlọ́run wọ́n jọ ń fa ọ̀rọ̀ láàrin ara wọn kẹ́ ẹ mọ̀ pé bó làwọn àfáàsì máa ń correct àwọn pé gbogbo táwọn wí iná nǹkan wọ́n fira wọn lẹ̀ wọ́n fira wọn lẹ̀ ìyá abúlé màáyé na àwọn aládìsí ń fa láàrin ara wọn ah lágbájá iná wàkẹ́ àtàbùtàwọn bọ́ọ̀lù màdí ta ló jura wọn lọ ẹ gbọ́ ẹ dákun bàbá mi tó jura wọn lọ kí ló ṣe nú ẹ̀sìn tó ọ̀rọ̀ àárín ara wọn ni àwọn alágbé jáde ó dàbí ok wọ́n wá sọ láàrin ara wọn àwọn kan wọ́n ní Abraham bọ́nù máa díjú wàkíì lọ ìyá bọ́nù máa yẹn fi pé àkíní àbẹ́mọ̀tẹ́ sọ ni wàkíì ju Abraham bọ́nù máa dí lọ torí conviction tí ìyá bọ́nù máa yẹn ní ìyá bọ́nù máa yẹn ni wá sọ fáwọn tó ń sọ ó ní man faddala Abdurrahman ala wàkíì ẹgbọ́ ẹni tó bá gbọ́lá fún Abraham bọ́nù máa dí lórí wàkíì fàlẹ́ ìlànà tó lá والملائكة والناس أجمعين làánà ọlọ́kùnrin ọ̀bẹ lóye àwọn ọ̀rọ̀ yìí àwọn ọ̀rẹ́ ara wọn ni irú tí ó sọ yìí níjọ́ ló bá ti fẹ́ protect èèyàn ẹ̀ máa àwọn ọmọ tó ń ṣe igbe ńjọ́ táwọn yẹn bá ti fà dọ́là lọ́dọ̀ tiwọn ẹ̀ ní kò ní mẹ́rin ní sọ́yìn nítorí níjọ́ tó yẹn bá fà dọ́là Abdulhamid bin Mahdi lórí wákè ìtumọ̀ ẹ̀ ní pé táwọn bá gbàdí ìsì méjì wá ẹ̀ tí wà kí ìbá sọ pé báyìí ni tábà ń rà nípa halafa ó wí pé ṣáàzù ló pe àdìsí wà pé a a ọ̀dẹ́dẹ́ àdìsí ẹlẹ́bí nù ẹ bí ó ṣe bó ṣe mú òun kò lè mú ẹni tí ò bá máa rẹ pé a ọmọ túbọ̀ rẹ ní tàn kí làwọn mọ nígbà tó wá sọ tó wá sọ bẹ́ẹ̀ tán ẹni tó wá ọmọ kéwù rẹ̀ fásáwí nígbà tó wá débi ọ̀rọ̀ yóò ní aaa òun lọ̀rọ̀ tí mo ní máa fi parí. ó ní gairu hadhal kalam ashba'u bi kalami ahlil ilm ká sọ̀rọ̀ yìí lọ́nà bá mi òun ló jọ̀rọ̀ àwọn onímọ̀ ẹgbọ́ ẹgbọ́ gairu hadhal kalam ashba'u bi kalami ahlil ilm ká sọ̀rọ̀ yìí lọ́nà bá mi ẹ wo lábàrún bó ṣe lọ kí ló fẹ́ ṣe méjì ló fẹ́ lónà fẹ́ ṣe méjì tí mo dá kan yáàbùnú ẹ̀yìn náà fọ́ àwọn ni àwọn ni wọ́n ṣe wọ́n ṣàlàyé àdìsá nẹ́bí wọ́n tásílẹ̀ àwọn onírọ́ tó kọ́lọ́mọ́ nàbí àfa àwa ni agbọ̀dọ̀ pọ́nlé àbí. bọ̀tọ̀rọ̀ eléyìí náà ń kọ́ a ah, ó pọ̀ jù kò wá bẹ́ẹ̀ sọ pé lẹ́sà hádárí ń kẹ́lá mi á rẹ̀ tó ń bá sọ báwọn yóò tó jọ pé a yà wúlò wọn ní òtún sẹ́lá àwọn kíni ń sílá àwọn onímọ̀ ọ̀dà ó wà ní gẹ́rù hádàl kàtà àṣìbá òbí kàlámi á rẹ̀ ká sọ̀rọ̀ yìí lọ́nà bá mi òun ló jọ ọ̀rọ̀ àwọn onímọ̀ ó ti kíìpù méjì bákọ̀ báwọn. ọ wá ní ele tá a sọ yìí tá a sọ yìí ọmọn hasaba nafsa ẹn tó bá ṣèṣirò fẹ́mi ara rẹ̀ tó mọ̀ pé òun pàdé ọlọ́njọ́ kan wa anna kalamahu min amali tó lọ pé ọ̀rọ̀ tó ń bá sọ jáde ara aṣẹ́ òun náà ló wà tọ́lọ́wọ́ bó ṣèṣirò fóun lórí ẹ̀ man hasaba nafsa wàhálì máa ń nà kàlámọ́wù min amali tó bọ̀ kọ́rọ̀ tó ń bá sọ jáde ara aṣẹ́ òun ló wà ẹ́ lam yakul mithla hada kò ní sọ̀rọ̀ ilé ìpítọ́ má kọ́ ṣe rẹ̀ lórí ẹ̀ o kì í sọ̀rọ̀ téèyàn ń kọ́ ṣe àfààní lórí tọ́jú àwọn ọ̀rọ̀ ìsà àwọn ti fi ánsà rẹ̀ síbẹ̀ àwa yọ kú ẹ béèrè èèyàn mélòó náà àwọn tó jẹ́ tó wàá tù ló mọ fásáwí fásáwí bò ló fásáwí bò ló fẹ́ fi fásáwí ṣe fásáwí Eh? èèyàn mélòó alimárifọ wọ tari lọmọtí alimárifọ tari but nísìnyí bí èsè mọ̀ yín nǹkan o ó gbọ́ ọ̀rọ̀ ya abúlé mayín ó ní báwọn sálàfà náà ṣe ṣe náà kọlọ́ba kó fún alágbèyẹ ẹ̀sìn kó tún gbogbo wa ṣe àṣẹ̀ṣẹ̀ nídìí àti máa sọ̀sọ́ fún sọ̀síra wa láti correct èèyàn méjì là ń ṣe nàṣíhà ni jẹ́rù wá tàdíl nàṣíhà ni ká mọ yà àfa méjèèjì náà nàṣíhà ni méjèèjì torí mi the same hadith ni ànàṣíhà tó lè la wal kitabi wal rasul kí ló wà mẹ́rin kọ́ wal a'immatil muslimin ó gbogbo ẹ̀ lójó wà mẹ́rin papọ̀ ká mọ iye àwọn tó já àwọn leaders àwọn mùsùlùmí náà tó o bóun láti wá mú kan kan kalẹ̀ méjèèjì náà lóko ló wà gẹ́gẹ́ bí mo tún yà sí sàlàyé kọ́lọ̀ kò fọ́ alágbèyẹ sẹ̀ subhanakallah amdik ashadu an la ilaha illa astaghfiruk. wúlò jazakumullahu khairan agbádùn àwọn sheikh wa. Uh, ah, jabata dáadáa olùmọ́sàbà sanyí lẹ́sàn dáadáa láyé àtijọ́ gbẹ̀ndà kíyàmà ah, àwọn prof wa wọ́n ní ìdí láti bá wa sí mùdákàlà eh, tí a sì gbà wọ́n láàyè ṣùgbọ́n káríyá tó lọ síbẹ̀ láàrin ìṣẹ́jú márùn-ún péré láàrin ìṣẹ́jú bíi márùn péré a fẹ́ sọ kókó díẹ̀ fún wa nípa nǹkan tí ó ti lọ síwájú torí tí ọ̀rọ̀ bá ń lọ báyìí almost three hours ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti sọ tí wọ́n sọ tó ti há sórí ṣùgbọ́n ẹlòmíì kódà wa yìí náà tá a bá kọ́lé alimọ́ràn tí ọ̀pọ̀lọpọ̀ ń bẹ̀ wọ́n sọ̀rọ̀ pọ̀ gan-an kódà àfáyẹnu ẹ̀ dùn wọ́n mú àdìsí wa ọ̀rọ̀ kí ni wọ́n sọ ìdí nìyí tí àwọn àjòkó fi ń kọ àwọn pọ́ìntì kọ̀ọ̀kan sílẹ̀ wọ́n sì ní kí á kà sí wa ní etí níwọ̀nba sókí lẹ́kṣọ̀ tí àwọn sheikh wa daoud dókítà wa tí wọ́n ṣe lákọ̀ọ́kọ́ ntí wọ́n sọ lórí ẹ̀ ní àpéjúwe àwọn àpéjúwe nípa bí àwọn ẹni ìsíwájú ń ṣe ń dìl pẹ̀lú àwọn tí wọ́n bá jẹ́ pé ìrò wọn ò fẹ́ bára wọn mu tí ò sì ní fàjà wá wọ́n wá láwọn tí wọ́n bá ń takò yàn lórí ọ̀rọ̀ kan tá a gbàgbọ́ yé ara wa àwọn téèyàn máa máa fún lésì wọ́n pín síbi oríṣìí mẹ́rin tí kèfèrí bá ń takò yàn bá a ṣe dá lóhùn ọ̀tọ̀ ni tí kò kí èèyàn bá ń takò yàn bá ṣe dá lóhùn ọ̀tọ̀ ni ẹni tó bá jẹ́ ipe ní mọ̀tádì ni oníbídíà tá a ti mọ̀ sóníbídíà bá ṣe dá lóhùn ọ̀tọ̀ ni ẹni tó bá jẹ́ pé muslim lòun tó yẹ pé ẹ̀sìn islam ní dáadáa là ń rí lọ́dọ̀ gbogbo ẹ̀ lọ́dọ̀ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà ó ní bá ṣe kí ni bá ṣe dáhùn náà lóhùn ìdálóhùn olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni bí kọ̀ǹdíṣàn wọn bá ṣe rí lẹ́yìn náà wọ́n sọ fún wa nípa turuku ta'amuli mal mukhalifin àwọn uslub àwọn system tá a máa lò láti máa fi dáhùn lóhùn ní àkọ́kọ́ agbọ́dọ̀ ní salamatu sodri kígbà yà wá kílíà kó má jẹ́ pé a máa jà fúnra wa kí wọ́n lè bá a mí pé mi náà ti bọ́ sórí social media èmi náà ti ń ṣe wáàsí wọ́n ti mèmí náà wọ́n ní khalif tọ́ba tọ́ba ti ń bá ń yapa àwọn tí wọ́n ti hàn tí wọ́n bá ti dáko wọn tó ń takò wọ́n ìwọ náà ó ti ara bẹ́ẹ̀ hàn dé má fẹ́ wá ìhàn ọlọ́run ní fi ní hàn àwọn ẹni ìsíwájú wọn èyí tiẹ̀ wá káwọn ó tiẹ̀ hàn rárá ọlọ́run ní má fi wọn kọ́ lọ́ mọ́ sàfihàn sí dáadáa ẹlẹ́ẹ̀kejì wọn ni ànàsíhà ṣé wọn Dawud wọn ní kárí pé n tá máa fi kọ̀rẹ́ẹ̀tì lọ́pọ̀lọpọ̀ ọgbà ni ká máa ṣe wáàsí kò sẹ́ńtà nílé ṣe wáàsí fún kódà bí ṣe pé ká text message ṣe ń tọ̀ wọ́n ká sì pèsè àwọn àkíyèsí aya alukuran àdìsí anábọ̀ Muhammad sallam tó kọ̀rẹ́ẹ̀tì nǹkan tí ń ṣe tó kù díẹ̀ káàtó wọ́n ní ẹlẹ́ẹ̀kẹta kárí pé a nífẹ̀ẹ́ ara wa tí ò bá ti sí kórìíra ọ̀nà tá a gbàgbé ọ̀rọ̀ kalẹ̀ á yàtọ̀ síra wọn wọ́n wá mú àpèjúwe wa bàbá wa Gumi nígbà tán fẹ́ bàbá wa ṣègùn bas ìgbà tán fẹ́ correct bàbá Gumi wọ́n tún pè ní àfa wa àgbà àfa ńlá wọ́n tún pè ní ọmọ ìyá mi nurse Islam wọ́n ti ẹ̀ lónìí tí yẹn bá ṣe mistake lẹ́ẹ̀kan péré o ti lẹ́ẹ̀nu kó ti di kèfèrí tí o sì yẹ kó rí bẹ́ẹ̀. wọ́n ní kókó ọ̀rọ̀ ni pé ta'amulu ma'al tó bá rẹ̀ ń tó bá ń ṣe mistake kọ̀ọ̀kan kó wá system ọlọ́run ní wà jáde léhùn bí láti yà hasan ẹni tó jẹ́ kẹfẹ́rí gan ọlọ́run bá ní wà kúlà aláwo kọ́ọ̀là lẹ́yìn náà ẹ̀yin kẹfẹ́rí gan tó jẹ́ fẹ́rẹ́hùn ọlọ́run tẹ̀yìn méjèèjì tẹ́ bá débẹ̀ musa aleyhisselam àti haron ẹ bá wọn sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ bọ́yọ̀ ọlọ́run pàápàá jùlọ wọ́n lè tara ẹ̀ gbọ́ báwo wá lọmọ ayé ẹ tó jẹ́ muslim tó wá mistake lẹ́ẹ̀kan péré tó gbàgbé gbogbo dáadáa tó ṣe tó dẹ̀ ti yà á lẹ́ lórúkọ pé ó di kí ni o kẹfẹ́rí ó ti gbàgbé pé ànábì lẹ́ni tó bá ń sọ pé ẹnìkan kèfèrí ni téńtọ̀ ó sì jẹ́ kèfèrí wájú ọlọ́run kèfèrí yẹn ti padà sórí ẹni yẹn eléyìí jẹ́ ti baba sheikh daoud àwọn afẹ́ bọ́ sọ́dọ̀ àwọn sheikh wa abdullahi jabata jazakumullahu khairan agbádùn wọn púpọ̀ tí wọ́n dẹ̀ bá wa sọ̀rọ̀ olówó iyebíye lórí àwọn bí àwọn ni ọ̀nà tí a lè gbà bá mọ̀kálif sọ̀rọ̀ kí ni àwọn dọ̀wábìt kí ni àwọn àwọn àwọn ṣurut àwọn májẹ̀mú táàfin máa yanjú àwọn khilaf àwọn náà fún wa ní àwọn point tó pọ̀ nínú àwọn point yìí ni pé yajibu aladai an yakuna aliman wàdà kosdin hasan ẹni tó bá fẹ́ ṣe dáwà kọ́kọ́ gbọ́dọ̀ jẹ́ ni tí ó ní mímọ̀ láì ní mímọ̀ ọ̀pọ̀lọpọ̀ ohun tó yẹ kó mú kókó ló mú lẹ́rọ̀ ọ̀tọ̀ ohun tó yẹ kó mú lẹ́rọ̀ ni wàá lọ mú sí kí ni o wàá lọ mú lé kókó anábì sí ni wádé o ìfìgẹ́rì mahali yanni zulmon gbàtàn bá anábì léèrè ó ní anábì sọ báyìí pé ìzàwódì àti ìzàdóyètà ìdòyí àti àmàna fantafere sáà tán bá ti ń fi àmàna ráre ẹ̀rẹ́tì pé ọjọ́ ògbéǹdàkìá máa ń tó àwọn abẹ́ ànábì léèrè ké báwo ni oníwádìí òṣèyìn fìgẹ́rì máa lè yí ká gbé nǹkan sáàyè tó yẹ ká gbé sí a gbọ́dọ̀ nímọ̀ wọn ní bá Ibn Taymiya ó ní ká tó lè ṣe dáwà tí ó bọ́ sójú ẹ̀ gangan gangan gangan a ní nǹkan méjì àkọ́kọ́ ká mọ àwọn àfáà wa ká fún wọn ní ọ̀wọ̀ wọn àwọn ẹni ìṣáájú gbogbo àbá yóò bá kebèrè ni wọ́n àyè máa sọ bẹ́ẹ̀ sí wọ́n ló ṣèdájọ́ wọn jẹ́ ògbéni alkiyama ni a gbọ́dọ̀ fọ́n kọ́dírù wọn ibi tí wọ́n bá kù sí la á sọ ibi tí wọ́n bá dá á sọ nípa ẹ̀ náà yẹn náà ń pè ní náà ń pè ní kí wọ́n ṣe déédéé adlu wọ́n ní ẹlẹ́ẹ̀kejì òun náà ní anasiha ká máa bá wọn sọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run yìí kò sẹ́ni tá a lè lè sọ fún wọ́n ní ẹja wo ti bàbá wa ọba ọlọ́rin ajá náà sì wọ́n sọ pé ìnáwó mi olóko ọba kọ̀dákọ iná omi Suleiman àfáà náà ṣe kí ni òun tó jẹ́ ìmáàmù tó ń ṣe wá tafsir ó wá kọ̀rẹ́ ẹ̀ tí ó ní ináwó mi Sulaiman ináwó bisimilahi rahman rahim ọba ganfara yìí náà ní ẹgbẹ́ wa ó wá bó ti yẹ kẹ́ẹ̀ka òun náà ṣe kí ni òun náà kà bẹ́ẹ̀ tẹ́ ẹ bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ mọ nǹkan ẹ ń tẹ́ ẹ ṣe wá àṣefúga inú rẹ̀ ó dùn kò ní jẹ́ fàdíhà wọ́n á ní àwọn alùjẹ́rẹ̀ wàtàdìl táwọn bá fẹ́ tiẹ̀ tako kankan ntẹ́yàn bá ṣe yẹn ni wọ́n ó tako tí wọ́n bá dẹ̀ tako pẹ̀lú ọgbọ́n ni ẹ̀rọ àwọn èèyàn wa lóde òní wọ́n làwọn fẹ́ ṣe járe ìwà tàdín ni ṣùgbọ́n wọn ò lo sísítẹ́ẹ̀mù táwọn ẹni ìṣíwájú lò tí wọ́n fi yege ń bi dáwà wọn òdòwọ́ ẹnì kọ̀ọ̀kan wa kárí pé à ń ṣe déédéé àwọn amú ọ̀rọ̀ Ànábì wa Ibrahim wa pé ẹ̀rí pọ́lọ́wọ́n bá gan fúnra sọ pé ilà kaula Ibrahim eléyìí là ní tẹ̀lé Eh, tó lò wọ́n tọrọ àforíjì fún bàbá yẹn tó jẹ́ kèfèrí láàrin yìí bí wọ́n ṣe wí lórí yẹn o àlè isma tó lè àǹbẹ̀yà kullihim gbogbo àwọn ànábì ọlọ́run ni wọ́n ní isma ṣùgbọ́n àwọn nǹkan kọ̀ọ̀kan ó lè jáde tẹ́ kó lọ́n ti fẹ́ kó jáde nìyẹn ọlọ́run wa ṣàlàyé rẹ̀ fún ambo mi láàrin kan ọlọ́ ní alukoran suratu tauba ẹsẹ̀ one hundred and fourteen àdọ́lọ́run sọ báyìí pé máa ká ibrahim ilé àbí ilà àmọ́ àìdàtí wà á dá ìyá falamma tabayyana lahu annahu aduwwun lillah tabarra'a min inna ibrahim la awwa'un alim ọlọ́run tún wá yí ibrahim pé ntọ́sọ yẹn o nígbà tí ò tí mọ̀ kí bàbá òun yóò kú sí kèfèrí ni ngbọ́njọ́ tí bàbá náà ti kú bá tó pé kèfèrí ni a ah, tabarra'a minhu ah, a ìtọrọ àforíjì fún ẹ ma délé yìí gbogbo àwọn ànábì ọlọ́run ah, ẹni ẹ̀sọ́ Ah, wọn kì í sọ̀rọ̀ wọn kì í ṣe kínní kan láàyè pé ìmọ̀ ọlọ́run wà lórí ẹ̀ èyí tó bá yẹ ká tẹ̀lé ń bẹ́ẹ̀ náà la máa tẹ̀lé pé ọlọ́run ní ká tẹ̀lé eléyìí jẹ́ sókè nípa ti àwọn baba wa sheu ah, abdullahi jabata jazakumullahu khairan kathira nísinsìnyí àwọn welcome baba wa professor ah, abdulbaki khidr abdulbaki alimu mutafannin alimu mutafannin tàbá ń pè é ń professor ilẹ̀ lárúbáwá gan wọ́n ti gba professor tiwọn o lecturer wọn ni wọ́n ní yunifásitì ní Saudi Arabia fún fún fún professor látọ̀ salamu alaykum. bisimilayi wa salatu wa salam ala rasulillah adúgbò ní ọ̀dọ̀ ọlọ́run a sì wá àlékún kí àtijọ́ fún anabi wa Muhammad a kí àwọn bàbá wa alága àjókòó ìtẹ́ fún wa ní opportunity láti lè dá sí ti àwọn mashayikh àtàwọn afa àti wọn sọ ṣùgbọ́n qabla dhalika mú kí àwọn fadilati sheikh fadilati sheikh Imran eh, Abdulmajid ọlọ́wọ́n bá kọ́lọ́ bá ní sàlékún tàwùfíìkù rẹ̀ fún yín àti sàdáàdù rẹ̀ fún yín ọlọ́wọ́n bá ní kí màsíra Darul Naim kọ́mọ kọ́ bẹ̀rẹ̀ kó sì máa lọ kó sì máa gbèrú sí i máa dàgbà sí i bi fadlin min Allah ọlọ́wọ́n bá kọ́ jẹ́ kẹ́ ẹ lásìpẹ́ ọlọ́wọ́n jẹ́ kí gbogbo wa náà ká lásìpẹ́ kọ́ wá jẹ́ kẹ́yìn àtàwa náà gbogbo wa ká rèé ẹ dákun èmi ò ní pọ̀ lọ́rọ̀ torí àwọn àfáàwọ̀ oníwàásí tí wàásí tí wọ́n jẹ́ fún wàásí gan wọ́n ti sọ̀rọ̀ púpọ̀ mo kí gbogbo àwọn ashab al-fadila àwọn àfáà tí wọ́n sọ̀rọ̀ ní àtìbátáwà ti dé nínú ẹ̀ ní fadilatu sheikh dr dawud abdulbaqi àti àwọn fadilatu sheikh abdullah jabata wọ́n ti sọ̀rọ̀ pàǹtọ́ khilafat wa ta'amul ma ikhtilaf al ṣùgbọ́n mo fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ látòrí ọ̀rọ̀ tí fadilati sheikh eh, fadilati sheikh abdullahi jabata tí wọ́n sọ rabbina yahfazu wa yubarik lana fi umri wa fi sahatihi wa nafa'ana allahu bi ilmi. mo fẹ́ kí gbogbo àwa tí a wà níbí pàápàá jùlọ àwa tá a jọ máa kéwù ká pàtàkì kinní tí wọ́n ń pè ní al-ikhtisas. àwọn sheik abdullah jabata bí èmi sì gbọ́rọ̀ wọn yé tí mo sì gbọ́ lẹ́kṣọ̀ wọn fahimtu minhu annahu min ahli al-ikhtisas fi al-hadith لأن لأن كلامه وتحليلاته وشرحه àrí pé gbogbo àwọn analysis wọn àti àwọn manhajiya tí wọ́n fi sọ̀rọ̀ هذا منهجية أهل الحديث báwọn aládìsí ti sọ̀rọ̀ nù ni ọ̀rọ̀ tí wọ́n nù. mo wá fẹ́ fìyẹn pé àwa tá a jó ní kíw ó sì papọ̀ mọ́ èyí táwa ń gbé káàkiri tá à ń ti wàhálà rẹ̀ díẹ̀díẹ̀ káàkiri pé ká pàtàkì mímọ̀ fún àwọn ahlul ikhtisas kíw pọ̀ lóòótọ́ àwọn rèé ọ̀nà táwọn gbà sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ wọn pé gbogbo wa lóòótọ́ a máa sọ lárúbáwá wọ́n sọ̀rọ̀ kan tó jẹ́ àmọ́ ibẹ̀ láti kọ́kọ́ fura pé àwọn afáàtì sọ̀rọ̀ yẹn afáà lè lẹ́kítọ́sọ́ọ̀sì lẹ́kítọ́sọ́ọ̀sì fil hadith gbogbo àdìsí tẹ́ ka èèyàn kà á lọ bẹ́ẹ̀ wọ́n mọ nígbà táwọn aládìsí ọba kà àwọn mọ àwọn nǹkan kan tí wọ́n ń pè ní mahuwa khalfa sutur fil hadith àmọ́ wọ́n kàn kà á lábọ́ wa pé wọ́n ní nǹkan báyìí yà sí gbọ́ bẹ́ẹ̀ wabitali ìyẹn jẹ́ kí n lè sọ wípé kí n rán gbogbo àwọn oníkéwú létí pé láàbùdà ànáǹtì ahlal ikhtisas qadra ẹ pàtàkì àwọn tí wọ́n specialize lórí line tiwọn nínú ẹ̀kọ́ àwọn ahlal ikhtisas wa min hadha al-makan nuhayyi sheikh wa nahtarimuhu wa nu'li min qadri a'la Allahu qadra akiyi púpọ̀ àwọn àfáà wa aládìsí ọ̀rọ̀ wọn mọ bí bọ́rọ̀ wọn ti mọ lọ ní bá gbọ́ ọ̀jókòó wọn torí àwọn wọn ò ní gba nǹkan kan wọlé lọ ti tó bẹ́ẹ̀ lọ́dọ̀ yín débi pé nígbà táwọn kéwú ní jámíà ń dán o tẹ̀ yẹ́ pàwọ̀ lọ́sọ́dọ̀ wà wà lábá aládìsí tá a bá ra àwọn àfáà wa tí wọ́n wà ní ìsúlì dídì tí wọ́n lọ́dọ̀ wọn aládìsí àwọn ọmọ kéékèèké ní afá ní jámíà àwọn ọmọ pẹlẹbẹpẹlẹ báyìí ọmọ owó tá a fa àgbà kan bá wá dé wọn pé a fa yìí kankan torí àwọn afaládìsí bí ọ dàbí ẹni pọ̀rọ̀ tàwọn máa le díẹ̀ lórí ntọ́ bá ti jẹ́ mọ́ pé ẹnìkan báyìí àwọn ìfẹ́ tẹ mẹ́mọ̀ ọ̀la tẹ mẹ́ àfa àwọn àgbà samahati sheikh abdulaziz bubaz àwọn ọmọ pẹlẹpẹlẹ táwọn wíìtì ìbá sí pé abomi jù ọ́ la díẹ̀ jámíà wọn á ní gan-an ó kù nǹkan lára wọn. <laughs> bí mẹ́lẹ́ àjẹ́ àwọn àfa ẹ̀ eh, adahu wal ikhtisas fil ilm ó jẹ́ ká àwa pàtàkì àwọn tó bá mọ nǹkan pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ ahlul ikhtisas ọ̀rọ̀ yìí ọjọ́ tó ń rántí ọ̀rọ̀ kan tí wọ́n láwọn kan ń sọ tí wọ́n sì ń gbé káàkiri a sì ti clarify yẹn tí wọ́n bá ń sọ pé àwọn àfáà kan ò mọ kì í ṣe bíi maulana alama adam abdullahi alori tá a bá wá ń sọ̀rọ̀ ṣẹ̀ríà tí a bá ń kọ̀rọ̀ kínní báyìí àwa ń sọ wípé wọ́n lè máa sọ̀rọ̀ báyìí pé bàbá lọ tààrà lórí nǹkan báyìí min babil ikhtisasi laysa min babi liltiqas àfi sàbùkù bàbá wa wọ́n lè máa sọ̀rọ̀ míì lọ táwọn àfọ oníkìtìsọ́ọ̀sù bá débẹ̀ wọ́n pé ọ̀rọ̀ báyìí àmọ́ kẹ́lẹ́ kó pé ti bàbá wa kò sí ní tọ́jẹ́ kò gbọ́dọ̀ pé màwùlánà làlámà kí lọ mọ̀ nínú kí tó pè kí bàbá wa bóun ti yẹn ṣe rí ṣùgbọ́n àwọn aráàlú oníkìtìsọ́ọ̀sì agbọ́dọ̀ pàtàkì wọn àwa gẹ́gẹ́ bọ́lá ń ṣe láwọn ọmọ díẹ̀ gbogbo tí wọ́n wí fún adíyẹ pé pòfẹ́sọ̀ ni àwọn ò dùn lẹ́yìn bó ti yẹ pé àwa náà lè wá ní lọ rẹ́bùrú wọn lọ́nà bòbí na ṣe é rí àwọn àfáà wa nàìjíríà pẹ̀lú ìjà pẹ̀lú ìyapa ẹnu tí ń bẹ lọ́dọ̀ wa èmi tún fẹ́ fi kúnnú ọ̀rọ̀ kan táwọn sheikh sọ àti dr dawud eh, abdulbaki hafizahumullahu jami'an ó dàbí ẹni pé a ti fún àwọn àfáà wa ní àwọn sheikh abdullah sọ a fún wọn lágbára tọ́pọ̀ pé wọn ò gbọ́dọ̀ ṣàṣìṣe àwa wá ti mú kẹ́límà kan wá tá a fi máa sọ gbogbo táwọn àfa wa sí. مولانا شيخ عبد الباقي الوالد رحمة الله عليه مولانا شيخ آدم مولانا شيخ كمال الدين مولانا شيخ مرتضى عبد السلام بابا شيخ زغلول بابا شيخ عبد العزيز يا لا بابا مشايخ بابا ní amúnigun bàbá wa lánàṣẹ gbogbo wọn kọ́lọ́wọ́ bá ní kẹ́ gbogbo àwọn tó ti lọ́nu wọn gbogbo wọn pátá gbogbo ohun tí wọ́n ṣe òun ohun tí mo fẹ́ sọ ìfẹ́ láti Sheikh Abdullah ọ̀rọ̀ àwọn tètè mọ̀túmọ̀ ọ̀rọ̀ dáadáa ẹ̀ pẹ́ ìwé gbọ́ mọ̀túmọ̀ ẹ̀ pé gbogbo tí wọ́n ṣe ijtihad tẹ́ ẹ bá sọ pé gbogbo tí àwọn bá ń ṣe ijtihad wàlẹ̀ kullu ijtihad mu'arradun lil khata wa sawa ni ò ní jẹ́ apá máa ma dídì pé ah, ó ní bàbá wọ̀ kò pé bàbá yín ọ̀mọ kéw ijtihad ni pé wọ́n gbìyànjú ẹni tó bá gbìyànjú ó ṣeé ṣe kó wọlé ó ṣeé ṣe kó ṣe kéne ó ti tán àmọ́ àti fáwọn àfáà wa ní ntọ́ga jù pé wọ́n gbọ́dọ̀ ó sọ pé bàbá wa màwùlánà ọmọ kéw ọmọ kéw ju bàbá wa wọ́n sọ̀rọ̀ àwọn sàhábà ní ìsìn kì í ṣe tẹnu nígbà ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún àwọn gbogbo àwọn bàbá wọn táwọn sábẹ́ ànábì <laughs> ẹgbẹgbẹ ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ni wọ́n sọ pé àná ẹja yìí <laughs> ni wọ́n sọ pé ọ̀rọ̀ díẹ̀ díẹ̀ ń kú lára wọn yìí kí ló dé táwa sọ pé nǹkan kan kù díẹ̀ lọ́dọ̀ àwọn bàbá wa tí ní ó bí a àwọn bàbá wa ọlọ́run ò ní wá látọ̀dọ̀ ọlọ́run ṣùgbọ́n àfẹ́kẹ́ni kọ́ fàbùkù kan bàbá wa èyí táwa ní ká máa ṣe lẹ́tàrọ̀ hàmà àlẹ́ yìí ونتأدب معهم ونقر بفضلهم gbogbo ọ̀nà láàfin máa ṣàdúrà fún bàbá yìí a sì máa ṣàdúrà fún a máa gbé wọn ní láńkẹ̀ tọ́lọ̀ ni wọ́n tó àmọ́ lánàkọ̀dísùhùn wọn ò ní kọ̀dá àṣà báṣà ní ilé ẹ ti sọ̀rọ̀ ọlọ́run ṣe ládéhùn pé kò sẹ́lẹ̀ kan. kí ni tó máa kọ̀dá àṣà àwọn èèyàn ògbóyè wọn ò ní ẹsàlàyé kọdáàsà. pé wọn ò lè ṣàṣìṣe kọdáàsà tí wọn pé wọn ò lè ṣàṣìṣe ọlọ́run ṣàdéhùn fún ara rẹ̀ pé kò sí ẹni náà lẹ́yìn òun tó pé kí ló wá dé táàfì wa sọ pé gbogbo ntí bàbá wa maulana sheikh maulana sheikh abdulbaki maulana sheikh adam abdallah alayhi bàbá wa gbalikini wọn ṣiṣẹ́ ní arba'ina sana sitina sana wọn wá sọ fún ọ pé naam ọ gbọ́dọ̀ kù síbi kan kọlọ wọn lè fi ọlá rẹ̀ hàn pé èmi nìkan lọba tó pé ẹ dákun gbogbo ń táwọn bàbá wa ṣùgbọ́n àgbọ́dọ̀ fàbùkù kàn wọ́n a sì gbọ́dọ̀ sọ̀rọ̀ wọn sọkúsọ ìyẹn asọ́tà alámùsítáwà àwọn àfa àtọ́ga bákan náà alámùsítáwà àwọn àfa àtàjọ jẹ́ nǹkan náà mo wá fẹ́ pàkíyèsí kan lórí ọ̀rọ̀ àwọn salaf maulana afadilati sheikh amran ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan orí ẹ̀ làwa ti báyìí ẹni kọ̀míníkì yóò jáde ẹ̀sìn ní kọ̀míníkì yìí ò ní jáde kò ní í tayọ mọ́kọ́ kitabullahi wa sunnat rasuli wa wa fahmi salaf àwọn fahmi salaf àwọn afa àwọn aládìsí tó dó wọ́n tó dúró dé <laughs> torí ọ̀rọ̀ ńlá kan ni ti ń dájà alẹ̀ fahamu salaf kìí ṣe ẹ̀sìn àmọ́ òun ni akitharu sọ̀wáàbàn ilẹ̀ dìín ẹ̀sìn ń bẹ lọ́tọ̀ ṣàrá àlàkùn mílẹ̀ dìínì dìínì ní kitabullah onímùsùlùmí gbogbo ohun tí sheikh islam bin Taymiyyah sọ hàdà fáàmù húlì dìínì díìn wàlẹ́ ìsàhàdà huwa díìn ṣùgbọ́n kí ló dé tá a fi kẹ́kọ̀ọ́ ti àwọn sálẹ́fù sọ́ọ́lá nítorí pé gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ kò ní jáde lóye kitabullahi wa sunnati tí màwòlánà àfa àwa tọkọ wa tá a lọ gbọ́n ọdún wájú wọn bí ẹ ti jẹ́ pé ní sálàfù wọn wà tí a bá sọ̀rọ̀ tí ò dúró lórí kitabullahi wa sunnati ọ̀rọ̀ òun ṣe àdìyẹ níta afẹ́ pàkíyèsí nù ló fi jẹ́ pé ọjọ́ ti Sheikh Jabata àfikún àwọn náà ó tún sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọ̀nbẹ nínú àwọn ọ̀rọ̀ àwọn Sheikh Islam ibn Taymiyyah wọ́n ti ní mí zòwí ibn Qayyim wà gbọ́ àwọn àfa àti ẹ̀sán máa ń wà marjuwa tí ì pé ń lọ́fẹsẹ̀ rinlẹ̀ dáadáa nítorí pé òun náà tó kù ú bì kan wà bí táàlì fahamu salaf òun ló sún mẹ́sìn ẹ̀sìn gan-an ní kuraani àti hadith àmọ́tumọ̀ táwọn àfa wa pè wá sí nítorí pé dúró lórí kitabullahi wa sunnati la fi sọ́dẹ̀ lẹ́ẹ̀kẹta tọ́lá àwọn tí ń criticize ẹ̀yin àfa wa tẹ́lẹ̀ àwa náà wà nù yìí o ẹ̀yin àfa wa tá a la gbé sunna lọ wọ́n mọ̀ pé àwọn sálàfù sálàfù lóòótọ́ ẹ jẹ́ ká ṣe ìkàràrùn kankan lóòótọ́ fáàmù sálàfù wọn là fẹ́ gbé pílà míì sínú ẹ̀sìn bẹ́ẹ̀ lóòótọ́ fáàmù sálàfù laysa hadha huwa ad-din innama huwa fáàmù ad fáàmù hum lid ṣùgbọ́n fáàmù wọn ò kò tayọ Quran kò sì tayọ hadith torí bá àfa náà ti wulẹ̀ ó tó bí sheikh náà ti wulẹ̀ ó tó tí fáàmù rẹ̀ bá ti tó ṣe pantọ́lọ̀ ibi tí bẹ́ẹ̀ ní nasu hadith ọ̀hún nasu al-Qur'an a lè tẹ̀lé kì bá ń jẹnu sálàfù jù bẹ́ẹ̀ lọ kì bá ń jẹnu sálàfù jù bẹ́ẹ̀ lọ o ẹ dákun torí tọ́lọ́ ìjókòó wa tòní agbádùn rẹ̀ púpọ̀ inú wa sì dùn ó sì dàbẹ́ kótó kù ìjókòó kan lẹ́yìn èyí ọ̀rọ̀ wa ní kò ní jù báyìí lọ ṣùgbọ́n ẹ̀yìn àfa àwọn aládìsí akéwé púpọ̀ ọ dàbí ẹni pé ẹ já ọ̀pọ̀lọpọ̀ àwọn kẹ mọ́húwà mùtàdá wà ló ń fi majalisikum alkhasa <laughs> ẹ já sọ́dọ̀ àwa àmà wà ń náà àràdínà àǹtàkùnà ànájìlì sábà kó fi hadhihi majalisi ad-dasima shakara Allahu lakum wa baraka kí àwọn ṣèkò wa ẹlẹ́hà lẹ́ẹ̀kan ربنا يحفظكم ويبارك فيكم والسلام عليكم ورحمة الله الشيخ عمران عبد المجيد أدام الله وآياته باليمن والبركات wọ́n láwọn ní ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ lérí àwọn ọ̀rọ̀ tó sì ń lọ látàárọ̀ bisimilah tafadol mashkura. ẹ dákun ọ̀rọ̀ tèmi ò ní pọ̀ gbogbo táwọn afáǹbá wa sọ látàárọ̀ kò sí ìtòsí kó dànù ń bẹ̀ bọ́rọ̀ tìrínà wọn ń sọ òun ẹ̀kọ́ kan ni mo fẹ́ ká kọ́ tí gbogbo wa bá fura ẹ̀kọ́ yẹn ò ní yé wa tá a bá fura dáadáa ẹ̀kọ́ yẹn ò ní yé wa nínú ẹ̀kọ́ tá a sì wá kọ́ńbínà ni àwọn sheikh wa sheikh wa abdullahi jabata yafadullah wa yẹra hàn ọlọ́njẹ́ àrí wọn pẹ́ nígbà tí wọ́n ń ṣe ẹ̀kọ́ muhadara lẹ́ẹ̀kan wọ́n débi kan wọ́n sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀ wọ́n sọ ọ̀rọ̀ yẹn lẹ̀ wọ́n sọ̀làjì wọ́n sọ̀làjì lẹ̀ tí ó wàá dá ìròrí ròyìnròyìn sẹ́ni tó bá gbọ́ tí ò gbọ́ tẹ́lẹ̀ mí àwọn sèkì wa ṣe ìkìmọ̀ lu ẹ̀ tẹ́ni tí ò fúnra onímọ̀ kí wọ́n ṣe ìkìmọ̀ lu ẹ̀ nígbà wọn sọ̀rọ̀ ṣe ẹ̀ anabi wa Ibrahim aleyhi salatu wa salam tí wọ́n sọ pé gbogbo ẹ̀ ní ẹgbàá lọ́dọ̀ Ibrahim ilá ọ̀rọ̀ bàbá rẹ̀ mọ́gbà ṣé ẹ mọ̀ pé pẹ̀lú ọ̀rọ̀ ó ti jẹ́ pé Ibrahim ò ní sí màmá màsúùmù sí ní Ibrahim tọ́ra nẹ́bí ọlọ́run ni balùwà abul muslimin nígbà tábà wá jẹ́ ìsìnmọ̀ lára Ibrahim tanisi mokula rẹ̀ àwọn sheikh wa dá padà pé falamma tabayyana lahu annahu aduwwun lillahi tabarra'a minhu tabaru tó ṣe ó dá ìsìnmọ̀ padà fún un ìrògbọ́nà mi kílíà ẹ wo ọ̀nà tí sheikh gbà ṣàlàyé wọn ò ṣẹ̀ṣẹ̀ máa sọ pé sheikh jàbàtà yẹ̀ ṣe so eléyìí wọn ò yarí mọ́ ọlọ́wọ́ wọn ò bú wọn ìtòkù tí wọn ò pé wọn bá wọn ṣe kíni wọn bá wọn pé bẹ́ẹ̀ni tí ń ṣe dáwà ẹni tí ń ṣe wáàsí tó bá ń sọ̀rọ̀ lọ níbi títí ń sọ̀rọ̀ ó lè sọ àwọn ọ̀rọ̀ kan lẹ̀ ìtọ́kan tí wá ń bẹ̀ ní ká bá ṣe ìkìmọ̀ọ́lù ẹ̀ kì í ṣe ká wá jálù ẹ wọ̀rọ̀ tẹ́mi náà sọ mọ́láàsì bìnáwó kọ́míníkè wa lérí nǹkan mẹ́ta kitabullah wa sunnatu rasulihi mọ wá ní wàfáàmù salaf àwọn wá yọ wàfáàmù salaf kó ń bẹ wọ́n wá ń sọ fún mi pé wá bí fáàmì salaf torí yàtọ̀ wà láàrin wàfáàmù salaf wá bí fáàmì salaf kò lásán tí pòfẹ́sọ̀ sọnù abẹ́ ẹ̀kọ́ pọfẹ́sọ̀ ìtumọ̀ ẹni pé wà bí fáàmì sálàf torí pé ní kìtàbù wà súnà wàhùn láti fò tó gbọdọ̀ jọ yẹn mọ́ wàhùn láti torí wàhùn láti fò jọ yẹn ẹ̀sì di odi mẹ́lẹ̀ odi mẹ́ta kò sí gbọdọ̀ pé mélòó wọ́n tó wá ń sọ lẹ́ẹ̀kejì wọ́n tó ń sọ lẹ́ẹ̀kejì pé ní fáàmù sálàfù gan wọ́n sọ kẹ́yìn bá wọn fi kankun wọ́n ní fáàmù sálàfù kan àgbọ́yé tiwọn ní lérí ọ̀rọ̀ ọlọ́wọ̀ àti lérí ọ̀rọ̀ ànábì àgbọ́yé àwọn sálàfù ni wọ́n wá ń sọ fàgbọ́yé òun ó lè wà mùtọ́ọ̀bìk ó lè wà gẹ́rú mùtọ́ọ̀bìk ṣé wọ́n rí wáyé pòfẹ́sọ̀ èyí táwọn sọnù èyí tẹ̀mí ọ̀wà àfi kó tiwọn o fọ́ọ̀mù sálàfù táwọn yìí náà yìí ṣe yọ ọ̀kan bí sálàfù yìí ti gbọ́ yé kélé yìí ti gbọ́ yé kélé yìí ti gbọ́ yé lérí ọ̀rọ̀ tá ànábì bá sọ àbí lérí bá sọ àwọn fọ́ọ̀mù ẹ jẹ́ n ṣàpèjúwe fún yín ẹ jẹ́ n ṣàpèjúwe fún yín nìkọ́ọ̀bù lílò ilá máa dùn hara mi ni ha nígbà àwọn àfáà débẹ̀ àwọn àfáà kan sọ fún wa nínú àwọn Abdullahi ibn Abbas Abdullahi ibn Mas'ud nbẹ náà ni pé ọ̀rọ̀ ilá máa hara mi ni wa mi ni ha alwaju wal yadan fi nafsul waqt a rí àwọn sàhábà tábìlì àbúrò mọ̀síwìrì náà tó wà nù wọn táwọn ń sọ pé mọ́tò ọ̀rẹ́lá mọ́tò ọ̀rọ̀ mi ni ah, ojú gan ẹnu ojú kan báyìí tí ọkàn máa fi rí na ẹnu ojú lásán tí ọkàn máa fi ọlọ́gbẹ́lẹ̀ pẹ̀lú ilá mọ́tò ọ̀rọ̀ ìtí wọ́n fẹ́ kó lò ní ní kọ́ọ̀bù àti kíní ọwọ́ náà kó lò mọ́tò ọ̀rọ̀ mi ni ẹnu ojú tí ọmọ fi ṣe kíní tí ọmọ fi rí náà ni fa sálàfù lẹ́ni àkọ́kọ́ ẹni tó sọ̀rọ̀ yìí náà sálàfù ni sálàfù ẹ̀yọ kan gan à ń gba káwùlù méjì wá lẹ́nu ẹ̀ sàlàfíyù ẹyọ kan gan tọ́jú àwọn ẹni ìsíwájú ẹyọ kan kóòlù méjì à ń gbà lẹ́nu ẹ̀ kóòlù mẹ́ta à ń gbà lẹ́nu ẹ̀ kóòlù mẹ́rin à ń gbà lẹ́nu ẹnìkan bí mọ́sí àbí amadu ọmọ àǹbàlí ni ìmọ̀mọ́ amadu ọmọ àǹbàlí lẹ́ẹ̀dí fatiwa kan ní kóòlù mẹ́ta bọ́ba ti ra díìsì díìsì sí ní fi ń ṣe fatiwa sí torí amadu ọmọ àǹbàlí ò ní ṣe fatiwa ilá wọ̀nyẹ sẹ́ni de lala àfikọ́ wa ẹ̀yin náà ẹ̀wọ̀n tí dókítà gbà sọ tiwọn náà ẹ̀wọ̀n tí sẹ́kì gbà sọ tiwọn a sì lágbọ̀ọ́yé àtúngbọ̀yé kọjá bí wọ́n ṣe kí ni wọ́n sọ ma ẹ̀yin tẹ̀ wá ń bẹ ewu tìyín ti jẹ́ ẹ̀kọ́ ni níjòkó yìí o tí kálukú ń sọ̀rọ̀ tí kálukú mẹ́rin wá tí kálukú sì ń fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe àtúnṣe tí wọn ò sì ríra wọn lọ́ta ọba níbẹ̀ ọ̀rọ̀ tí ń bá bọ̀ látàárọ̀ ẹ̀yin tẹ̀ ń ṣe wọ́nranwọ̀nran yìí wọ́n ti sọ pírọ́blẹ́mù yín pé ẹ lọ́ọ́ chẹ́ẹ̀kì ọkàn yín salamatu sadir ẹ lọ chẹ́kì ẹ̀ dáadáa ọlọ́mọdé mi wọ́ o allahumma ati nufusana taqwaha wa zakkiha anta khairu man zakkaha anta waliyuha wa fi nafsi alwaqt ibi ṣe ziyada sọ̀rọ̀ professor wa nígbà tẹ ní fáwọn salaf àgbọ́yé àwọn afa lórí kitabu wa sunna àwọn afa tó ṣáájú àgbọ́yé yẹn ó lè wà mutabiq ó lè the same time àgbọ́yé yẹn kò ní kì í ṣe ẹyọ kan fáàmù sálàfù lérí àyà lérí àdìsí lẹ́yìn kankan àgbọ́yé yẹn náà ò ní jẹ́ ẹyọ kan òun náà jẹ́ ta'addudu àlà àrà inda salaf àárọ̀ tọ̀tọ̀ lọ́dọ̀ àwọn sálàfù ni ìkẹta tí fi kún àmọ́ àmọ́ fàdọ́là qawlu salaf àlà qawli al lítẹ̀sí kìyàtìhìm li rasulillahi khairul quruni qarni thumma alladhina torí pé àwọn ní tẹ́síkì àlọ́dọ̀ ànábì wa Muhammad púpọ̀ àwọn tọ́ ọdún ọgọ́rùn ọdún mi yìí dá o ìkejì dá o ìkẹta dá o ibi àti rí bàbá ti rí ibi tó ní tẹ́síkìyà ẹni tí ò ní tẹ́síkìyà fúyẹ́sẹ́ ni tó ní kátó wá sọ pé ẹni tí wọ́n fẹ́ sọ̀rọ̀ ẹ̀ gangan ló ṣe tẹ́síkìyà wọn ọ̀rọ̀ sálàfù ọmọ owó jọ̀rọ̀ ẹni kí ẹni lọ àgbọ́yé wọn ju tiwa lọ́rọ̀ tó jì sí bidon nishak ṣe é gbọ́ pọ̀lọ́sẹ̀ asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. olu jazakumullahu khaira ah, àtúnlẹ̀ sàbí àjàmá jazakumullahu khaira nísinsìnyí. nísinsìnyí bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni nísinsìnyí a máa lọ sí sọláàtù al-afri inshallah kí à ń fi ẹni tó máa ń pèrún fún wa kó wá bá wa pèrún. àbí o wọ́n sí àlàmì tó ni. Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar. أشهد الله يا رب أشهد الله يا رب أشهد الله